الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو مهتد وما يلل فلا هادي له والصلاة والسلام على رسوله الكريم الذي بلغ الرسالة وأدى الأمانة وجاهد في سبيل ربي حتى ترك أمته على سنة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك وعلى آله وصحابته ومن تبعهم بالإحسان إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأقدم إليكم تحية إسلامية مباركة ملفوسة في الجنة قائلا السلام عليكم ورحمة الله وبركاته الشيطان فإن عصوك فقل إني بريء مما تعملون وتوكل على الله وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم هل ينبئكم على من تنزل الشياطين تنزل على كل أفاك عثيم يلقون السمع وأكثرهم كاذبون والشعراء يتبعهم الغاوون ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات وذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó fẹ́ bá wa sọ̀rọ̀ ní òní gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti bá wa sọ̀rọ̀ bọ̀ ọlọ́run ọba ń ṣe àlàyé fún wa nípa àwọn nǹkan tí a lè máa lérò sójíṣẹ́ ọlọ́run ọba èyí tó yẹ pé àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí Mákà tí wọ́n lérò sí òjíṣẹ́ ọlọ́run ọba àti nǹkan tí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí Mákà tí wọ́n ń lérò nípa alukur'an al-Karim ọlọ́run ọba ṣe àfọ̀mọ́ kùránì fún wa ní àná ọlọ́run ọba tún bọ̀ wá ṣe àfọ̀mọ́ rẹ̀ sí fún wa náà ní òní ọlọ́run ọba jẹ́ kó yé wa pé ìwé yìí o ó jẹ́ ìwé kan tá a gbọ́dọ̀ máa ṣàfitì ẹ̀ sí àwọn tí wọ́n jẹ́ àwọn ṣàyàtì nítorí pé òṣìṣẹ́ ọlọ́wọ́n bá náà ò jẹ́ kan náà àwọn tí wọ́n jẹ́ àwọn ṣàyàtì òṣìṣẹ́ ọlọ́wọ́n bá wá fún nǹkan tó jẹ́ òdodo nǹkan tó jẹ́ ìmọ́lẹ̀ àwọn eléyìí wá fún nǹkan tó jẹ́ irọ́ àti nǹkan tó jẹ́ pé ó jẹ́ òkùnkùn lẹ́nu ọlọ́wọ́n bá ń ṣàlàyé fún wa bọ́lá ti ní kí bá wá pe òjíṣẹ́ rẹ̀ pé kó pe gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ẹbí rẹ̀ náà kó tún ṣe wáàsí fún wọn lẹ́yìn ìgbà tó bá ṣe wáàsí fún wọn tán àwọn tó bá wá gbà fún tán jẹ́ àwọn mùmìnì kó jẹ́ tí ó mọ iyẹpẹrẹ ara rẹ̀ fún wọn ọ̀rọ̀ wa ń bá a sọ̀rọ̀ lónìí pé fàyín ní aṣọ òkè فقل إني بريء مما تعملون ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí Mákà ìwọ òjíṣẹ́ ọlọ́run ọba tó o bá wá ṣe wáàsí fún wa tó o bá wa sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ táwọn èèyàn kan wá sọ yí pé ìwò ìṣọlọ́wọ́n ọba àgbà tó o mú wá tó jẹ́ pé àwọn nǹkan tó o ṣàlàyé fún wa wọn láwọn ò gbà wọ́n pè nírọ́ irú àwọn èèyàn tó pe ọ̀rọ̀ rẹ nírọ́ yìí ìwò ìṣọlọ́wọ́n ọba gbólóhùn tó máa sọ fún wọn ni pé fakul inni bari'un mimma ta'malun ìwòsàn ọba gbólóhùn tó sọ fún wa náà ni wípé èmi o mi ò lè jẹ́ ẹni tí ó bá yín sin àwọn nǹkan tẹ́ ń sìn mi ò lè jẹ́ ẹni tó ṣe pé yóò bá ṣe àwọn nǹkan tẹ́ ń ṣe inni ti yọra mi o mo ti ara mi o. mímá tá a màlù níbi nǹkan tẹ̀yìn ṣe ń ṣẹ́ so nǹkan táwọn tó ń jẹ́ àwọn èèyàn tó jẹ́ àwọn kèfèrí Mẹ́kà tí wọ́n ń ṣe ń ṣẹ́ òun náà ni wípé wọ́n ń sin nǹkan míì lẹ́yìn Ọlọ́run wọ́n ń sin òòṣà bíi igi àbáwọn nǹkan kan òun náà ni wọ́n ń bọ so Ọlọ́run sọ fún iṣẹ́ rẹ̀ wípé táwọn ẹ̀rí ò bá ti tẹ̀lé ọ ṣùgbọ́n o gbọ́dọ̀ máa fi yé wọn pé nǹkan tẹ̀ ń ṣe yìí o èmi ò lè bá ń ṣe láéláé ló jẹ́ pé àwa náà a gbọ́dọ̀ máa lè sọ jáde wípé gbogbo àwọn tí èyí bá ti ṣe mùsùlùmí nǹkan tí wọ́n ń ṣe àwa náà gbọ́dọ̀ máa sọ pé àwa náà ní bari o mi máa ta àmàlẹ́ o gbogbo nǹkan táwọn èèyàn yìí ń ṣe o àwọn ò bá wọn ṣe o inú wa ò dùn sí wọn a yọ́nú sí wọn so a lè ṣe nǹkan tí wọ́n ń ṣe láéláé ọlọ́run sọ bójúṣe rẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n adá bá ń ṣe dáwà náà gbólóhùn ìmọ̀ yọwọ́yọsẹ̀ níbi nǹkan táwọn èèyàn ń ṣe láburú a gbọ́dọ̀ máa jẹ́ ẹni tí ó máa yọ ara wa kúrò bẹ́ẹ̀ ọlọ́ba ní kó ṣiṣẹ́ ọlọ́wọ́n bó máa sọ̀rọ̀ fún àwọn tó ń jẹ́ àwọn kèfèrí pé láéláé bó tẹ́ bá ń ṣe èmi ò lè bá ń ṣe tó gbé tẹ́ ń ṣe yẹn nǹkan tó yẹ pé yóò fa ìbínú ọlọ́run ni so látara bẹ́ẹ̀ ìlè jẹ́ ẹni tí ó bá ń ṣe kankan náà. wa bá wá ní o gbọ́dọ̀ lọ wá náà lọ́wọ́ bó jẹ́ pé àwọn èèyàn kan lónìí tẹ́gbẹ́ wọ́n ó tún lọ máa wá ràn lọ́wọ́ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn burúkú wọ́n ó dé gbáwọn jẹ́ àfa àwọn ó tún lọ máa wá ràn lọ́wọ́ lọ́dọ̀ àwọn èèyàn burúkú pé wọ́n wá lọ́wọ́ káwọn ò lè bá a ní ògo kan lórílẹ̀ ayé káwọn ò lè bá a jẹ́ èèyàn pàtàkì lórílẹ̀ ayé ọlọ́run bá lórí ọlọ́run ọba tó jẹ́ ọba olùborí ìkọlọ́run ọba ti ń sàlàyé ara rẹ̀ gbogbo tó ń lò nínú súrà ìta tí ń látàárọ̀ náà ni pé al-aziz ar-rahim ẹni tí kí wọn náà ò gbára lé ni pé àwọn èèyàn tó rí tí wọ́n ń ṣẹbọ yẹn ẹni tó jù wọn lọ tó lè fìyà jẹ wọn òun náà ni kó gbára lé ar-rahim ẹni tó ṣe pé òun ní ń ṣàánú wọn tí ò ti fìyà jẹ wọn ó ní kó gbára lé so wọn wà lọ bá wọn gbogbo àlámọ̀rí rẹ̀ ọ̀dọ̀ ẹni kó kórè lọ́wọ́ wọn wà lọ kó fún àwọn tí wọ́n ń sin òòṣà àwọn tí wọ́n ń sin nǹkan mí kí ó ní wọ́n wá ràn lọ́wọ́ lórí nǹkan kan méjì kí wọ́n ràn lọ́wọ́ so tó jẹ́ pé àwọn tá a jẹ́ mùsùlùmí ìrànlọ́wọ́ wa tá a bá fẹ́ mọ́ wa ká wá lọ sọ́dọ̀ àwọn tó jẹ́ mùsùlùmí ẹgbẹ́ wa torí tá a bá ń wá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ wọn bí gbàtà àwọn lọ́sọ́dọ̀ ọlọ́run náà nìyẹn wọ́n tá a bá wà lọ́sọ́dọ̀ ẹni tí ì bá ṣe mùsùlùmí so irú ìrànlọ́wọ́ tá à ń wá yẹn a tún lọ jẹ́kẹ́ nìyẹn ó tún máa wòye pé òun jẹ́ nǹkan kan náà nìyẹn so gbogbo ìrànlọ́wọ́ tá a bá wá ká kọ́ máa ṣàfitì ẹ̀ sọ́dọ̀ ọlọ́run bá àtàwọn tó jẹ́ àwọn ẹni ọlọ́run tẹ́kí wọ́n gbà tó yẹ kí wọ́n jẹ́ ẹni tó jẹ́ ẹni tó nígbàgbọ́ sí ọlọ́run ọba so eléyìí jẹ́ nǹkan tó yẹ pé ọlọ́run bá fi kọ́ ìṣẹ̀rẹ̀ ní ẹ̀kọ́ náà. alladhi yaraka hina taqum. ọlọ́run ọba wa ń ṣàlàyé ara rẹ̀ fójúṣe ọlọ́run ọba ó ń ṣàlàyé ẹ̀ náà fún ẹ ó ń ṣàlàyé ara rẹ̀ fún mi àti ẹ̀yin náà ṣùgbọ́n ọlọ́run ọba ọlọ́run bá ń bá sọ̀rọ̀ bí ṣùgbọ́n ó wá kó ọlọ́run ọba tá à ń sọ fún ọ yìí pé kó o jẹ́ ní tí ó gbára lé òun náà lẹni tó ṣe wípé yàrá kà òun rí ìwọ òjíṣẹ́ ọlọ́run ọba ìnàtàkù nígbà tó o bá ń nàró ó dà ní pé ọlọ́run ọba ń rí òjíṣẹ́ rẹ̀ ọlọ́run ọba wà ní òkè téńté sánmà. gbogbo tí ń ṣẹlẹ̀ láyé pátá yẹ́yẹ́ bí tí ń ṣẹlẹ̀ níwájú ọlọ́run bá náà ni tí ń ṣẹlẹ̀ gbogbo apátá yẹ́yẹ́ bá ìjú tí ń tiẹ̀ lọ́ba níwájú ọlọ́run tí kàn ń wò wá sọ ọlọ́run ọba ń jẹ́ kó yé wa pé ọlọ́run ọba yìí o ọba rẹ kò sí nǹkan tá ń ṣe lórí ẹ̀tọ́ ọlọ́run ọba ò mọ̀ ọlọ́run ọba ń sọ fún ìṣe rẹ̀ yìí pé ibi ojú wa báyìí nínú àyà kan nínú suratu Tur ọlọ́run ni wasbir li fa innaka bi a'yunina ìwọ ìṣe ọlọ́run ọba ṣe sùúrù pẹ̀lú ìdájọ́ ọlọ́run ọba rẹ ibi ojú wa ló wà tá à ń wò báyìí bọ́lá bá ti ń wo ẹnìkọ̀ọ̀kan wa ni bí adé náà ń wo nǹkan bí adé náà ń wo nǹkan kan tó yẹ pé ó wà lórí tó wà wájú èèyàn báyìí bí ti ń wo wa. sọlọ́wọ́n bá ń ṣe àlàyé fòjíṣẹ́ rẹ̀ yìí pé ọba ń rí òjíṣẹ́ náà iná takú nígbà bá ń àwọn afá onítẹ̀fsíìr wọ́n gbà tí yan náfìlà fún ọlọ́run ọba ó náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ́ńtẹ̀sílì sọ pé ọlọ́run ọba ń rí ọ o nígbà tó ń yan náfìlà tó ń rúkú tó ń bẹ̀rẹ̀ tó ń ṣe gbogbo ẹ̀ ní òru ọlọ́run ọba ń rí òṣìṣẹ́ ọlọ́run ọba náà. wataqallubaka fis-sajidin. lẹ́yìn wá ìgbà náà òun náà ni pé ọlọ́run ọba yìí ó tún wá ń rí ọ ìnà ìnà taqallubika fis-sajidin ọlọ́run ọba ń rí ọ ní àsìkò wákàtàkọ́ lù bí káfí sàjìdì lásìkò tí wọ́n òjíṣẹ́ ọlọ́run ọba tí o tún jẹ́ pé o tún ń lọ òun bọ̀ òun kírun ìgbà tó ń dá kírun ọlọ́run ọba ń rí ọ nígbà tó jẹ́ pé o tún wá ń kírun fi sàjìdì láàrin àwọn jàmáà tí wọ́n ń kírun láàrin àwọn èèyàn tí wọ́n ń forí kanlẹ̀ ọlọ́run bá lóun tún rí òjíṣẹ́ ọlọ́run ọba wọn nígbà tó ń kí irun jàmáà àwọn àfáà ni pé ìtọ́lọ́wọ́n bá ń sọ náà ni pé ìbàdóṣe ọlọ́wọ́n bá tó ń dárun kí nínú ilé ọlọ́wọ́n bá lóhùn rí i lẹ́yìn wá gbà náà ọlọ́wọ́n bá tún wá ní ìgbà tó tún kírun láàrin gbogbo àwọn tí wọ́n ń forí kanlẹ̀ tí wọ́n ń kírun fún ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá tún sọ fún wa pé òun tún jẹ́ ẹni tí ń rí òjíṣẹ́ náà ẹ̀ wá rí i àwọn àfáà tún wá mú tẹ̀síìrì míì wá gẹ́gẹ́ bíi Ibn Kathir ti sọ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn àpá onítẹ̀sír òun náà ni wípé wọ́n ní takọ́lùbù ni pé kí nǹkan ó máa ṣẹlẹ̀ kí nǹkan ó máa move here and there òun náà ń pè ní àtakọ́lùbù kó máa lọ kó máa bọ̀ yẹn ni pé lílọ bíbọ̀ wa ànábì láàrin àwọn tí wọ́n ń kírun so lílọ bíbọ̀ ànábì láàrin àwọn tí wọ́n ń kírun oríṣiríṣi tẹ̀síl àwọn àfáà ṣe níbi bíi aláàkọ́lẹ̀ tá a túmọ̀ fún wa lẹ́ẹ̀kan yìí pé ó túmọ̀ sí irun jàmá àbájọ máa pé ká máa kírun jàmá pé àyà yẹn túmọ̀ sí. ẹlẹ́ẹ̀kejì tí àwọn àfáà gbà wípé ó tún túmọ̀ sí òun náà ni pé ọlọ́run ọba ṣe òjíṣẹ́ anisa salam ọlọ́run ọba ṣe é lẹ́yìn tó ṣe pé tí bá ti ń kírun níwájú báyìí ọlọ́run ọba ṣe kó jẹ́ pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lẹ́yìn lọ́lọ́ba máa ń fi hàn nígbà tó ń kírun lọ́wọ́lọ́wọ́ àdìsí tó fi lérinlẹ̀ wà ní Bukhari ó dẹ̀ wà ní Muslim pé tó ìṣọ́lá wa bá ń kírun fáwọn ènìyàn gẹ́gẹ́ bí wọ́n ti sàlàyé ní kánà Rasulullah sallam yára mani khalifahu kàmá yára mani amamahu òṣìṣẹ́ ọlọ́run ọba a máa rí àwọn tí wọ́n ń bẹ lẹ́yìn rẹ̀ bí ti rí àwọn tí ń bẹ wájú ẹ̀ báyìí ọlọ́run ọba máa ń ṣe bẹ́ẹ̀ fún òṣìṣẹ́ ọlọ́run ọba nígbà tó ṣe ọlọ́run ọba bá ń kírun fún àwọn ènìyàn ó ti jẹ́ nǹkan tó ṣe yí pé ó kọ́mọ̀ dáadáa tó jẹ́ pé a máa ṣẹlẹ̀ sí òṣìṣẹ́ ọlọ́run ọba kẹ́bí tó wà nù sọ̀yìn háyè nínú Bukhari àti Muslim wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run ọba ó sọ báyìí pé òṣìṣẹ́ ọlọ́run ọba ní pé alitara ọ̀nà kìbìláti àhúnà òṣìṣẹ́ ọlọ́run ọba ní ẹ wo kíbìlà mi omi tí wọ́n ń dojúkọ yìí ṣé rí dáadáa bẹ́ẹ̀ rí dáadáa wọ́n láwọn rí dáadáa òṣìṣẹ́ ọlọ́run ọba ní fàwọ́láì ma yakfa alayya khushu'ukum wala ruku'ukum òṣìṣẹ́ ọlọ́run ọba ní kò pamọ́ fún mi bẹ́ẹ̀ tí ń kírun yín pẹ̀lú bẹ̀rù ọlọ́run ọba mò ń rí tí wọ́n ti kọjú sí kíbla báyìí ọlọ́run ọba mọ́jẹ́ kò ṣe ọlọ́run borí gbogbo bẹ́ẹ̀ tí ń kírun lẹ́yìn pẹ̀lú bẹ̀rù ọlọ́run wala ruku'ukum bẹ́ẹ̀ tí ń rúkú ọlọ́run ọba jẹ́ kò ṣe ọlọ́run ọba rí gbogbo ẹ̀ òṣìṣẹ́ ọlọ́run ọba ní wà inni la arakum min wara'i dhahri ọlọ́run ọba ní kí n máa rí yín ní kí ni o lẹ́yìn ẹ̀yìn mi báyìí ọlọ́run ọba ní kí n máa rí yín láti bẹ̀rẹ̀ kí n máa rí yín báyìí gbogbo tó wà pé oníṣẹ́ lẹ́yìn mi ọlọ́run ọba ní kí n máa rí sọba máa sọ fún wa pé gbàdúrà bẹ́ẹ̀ tó sáfù yóò sọ fún mi pé sáwù sùfù fàkùn ẹ tó sáfù yín dáadáa o tẹ́ ẹ tẹ́ bá ti ń wọ́ sáfù yín tẹ́ bá tún dìde padà lórí irun rákẹ́lẹ́ ọlọ́run ní kí n máa rí gbogbo tí wọ́n ń ṣẹlẹ̀ lẹ́yìn tó ṣe ọmọ bá ti ń kírun gbogbo ẹ̀rọ sí ọlọ́ba máa ń rí sọ àwọn afárá sára ìfún wa pé àáyà yìí náà a lè fi ṣẹ̀rí pé ọlọ́run bá ń ṣàlàyé bó ṣiṣẹ́ rẹ̀ ti rí pé ọlọ́run bá ń rí ọ o nígbà tó ń nẹ̀rù láàrin gbogbo àwọn tẹ́jọ́ ń kírun wàtàkọ́lùbàkà fi ṣàjìdì nígbà tó jẹ́ pé ọlọ́run bá ní kí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ kó máa wò níbí kó máa wò lọ́hùn níbi ohun tí ń ṣẹlẹ̀ láàrin àwọn tí wọ́n jẹ́ àwọn sàjìdín àwọn tó ń kírun lẹ́yìn rẹ̀ so eléyìí jẹ́ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì èyí tó ṣe yí pé àwọn àfáà mú wá so ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta táwọn àfáà mú wá àwọn àfáà wọ́n gbà wọlé lápá kan ṣùgbọ́n àwọn àfáà ò tún gbà wọlé ní apá ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé Ibn Abbas òun náà ni ó mú àwọn ọ̀rọ̀ náà wá wípé ọlọ́run ọba jẹ́ kó ṣe ọlọ́run ọba tàkọ́lù bákà ìmọ̀ múfòjíṣẹ́ ọlọ́run ọba láti ibì kan bọ́ síbì kan wọ́n wá gbà pé ẹnìkọ̀ọ̀kan wa ọba ti dá wa yìí à ń kúrò láti ibì kan bọ́ síbì kan ni ẹnìkọ̀ọ̀kan dá wa lẹ́lẹ́ nísìn bàbá kan ló bí wa bàbá kan ló bí bàbá tó bí wa bàbá kan ló bí bàbá bàbá tó bí wa so báyìí ló ti wá lọ títí tóbi lórí Adam ọ̀dọ̀ pé a lè má lè sí i mọ́ ṣùgbọ́n bó ti lọ náà nìyẹn so I move here and there I move láti ibì kan à ń kúrò níbì kan à ń bọ́ síbì kan so lára nǹkan tí Ibn Abbas náà wá sọ náà ni pé nígbà tó ń ṣàlàyé àyà yìí òun náà ni wọ́n sọ báyìí pé òṣìṣẹ́ ọlọ́run ọba ń move min nabiyyin ila nabiyyin so ata ata okunijita nabiyyan so owó òṣìṣẹ́ ọlọ́run ọba ń move láti ibi ànábì kan bá sọ́dọ̀ ànábì kan tó bí wá dé tó yẹ pé wọ́n mú un ànábì sí asọ́ra wọn á mú un jáde ní kíni o ní ẹni tó ṣe wípé ó jẹ́ ànábì ọlọ́run ọba so ọgbà ìpè eléyìí lọ́yẹ́ pé àwọn afáwọn wò pé kò lè rọrùn báwọn kò jẹ́ wípé òṣìṣẹ́ ọlọ́run ọba ó máa jẹ́ ẹni tó ṣe wípé ìgbà tó lọ́ba fẹ́ mú láti ibi ibì kan bọ́ síbì kan pẹ̀lú tí ó bi gbogbo àwọn tó wá jẹ́ àwọn bàbá bàbá bàbá bàbá rẹ̀ lọ sókè gbogbo wọn wá jẹ́ ẹni tó ṣe wípé gbogbo wọn jẹ́ kí ni òfìsà olùjọ́sìn fọlọ́run ọba tẹ́gbẹ́ ọ̀rọ̀ òsì pé lẹ́yìn rilẹ̀ yìí pé bàbá òṣìṣẹ́ ọlọ́run ọba jẹ́ olùjọ́sìn fún ọlọ́run ọba ẹ̀ẹ́dẹ́gbẹ́ òun náà jẹ́ kí ni o ẹni tí ò ní gbàgbọ́ òun náà ni bàbá òṣìṣẹ́ ọlọ́run ọba eléyìí àwọn tí wọ́n jẹ́ àwọn ṣíà àwọn tí wọ́n jẹ́ àwọn rọ́pídọ̀ náà làwọn tá à ń pè ní ṣíà inú àwọn ẹ̀rí tí wọ́n máa ń lò náà lélẹ́yìí wọn ní gbogbo àwọn tó bá jẹ́ àwọn táwọn ó pe mùṣírikùn ni wọ́n tí wọ́n jẹ́ àwọn òbí tí wọ́n bí òṣìṣẹ́ ọlọ́run ọba lọ síwájú ọbẹ̀ àtọ́lẹ̀ Abdullahi ni o èdórí e abdulmutallib ni o èdórí e àwọn tó lọ sókè ike gbogbo wọn pátá yáyá pé mùsùlùmí ni wọn pọlọpàá lọkọ wọn takọ lùbá káfí sàjìdì sọ wà nù ayé àtẹkùn wọn máa fi ṣe ẹ̀rí bẹ́ẹ̀ ṣùgbọ́n eléyìí o kì í ṣe nǹkan tí a lè fi ṣẹ̀rí pé gbogbo wọn pátá òun náà ni wọn kú sí orí kèfèrí wọn ò kú sí kíni o orí ìjẹ́ mùsùlùmí sọ àdìsí wọn mú wá wọn tún má dìsí mi wá ó ṣe ọlọ́run unkol min aslabi tọ ìrọ́tì ìlà arhamitọ irot so wọ́n mú àdìsí yẹn wá ṣùgbọ́n àwọn afáàná sọ pé àdìsí yìí náà òṣìṣẹ́ ọlọ́ba ní mi ò yẹ mi ò gbò lẹ́nu yẹ pé wọ́n mú fún mi láti ìbàdí ẹni tó mọ́ títí wá débi inú àpò bímọ àwọn tí mo àpò bímọ obìnrin àwọn obìnrin tó yẹ pé wọ́n mọ́ so eléyìí wọ́n tún mú àdìsí náà wá wọ́n fẹ́ fi ṣe ẹ̀rí ṣùgbọ́n àwọn afáà sọ pé àdìsí yìí ó a ní ìgbàgbọ́ nínú ẹ̀ gẹ́gẹ́ bí àwọn àfáà ti ṣàlàyé fún wa wọ́n yẹ kó yẹ wá yí pé àwọn tí wọ́n jẹ́ àwọn tó ti ṣáájú lọ yìí o tí wọ́n jẹ́ àwọn tó jẹ́ pé ibi tó ṣiṣẹ́ lọ máa ń gbà wá bọ̀ kí wọ́n jẹ́ kèfèrí kò sí nǹkan tó yẹ pé ó jẹ́ nǹkan tó burú bẹ́ẹ̀ torí pé ẹni tó jẹ́ bàbá fún anabi Ibrahim náà òun náà ṣe kíni o Quran fi nílẹ̀ pé Ibrahim sọ fún bàbá rẹ̀ àdìsí náà rẹ̀ tún fi nílẹ̀ kẹ́ bá ti kà sẹ́yìn náà fún wa pé Ọlọ́run bó tún ju bàbá rẹ̀ sínú náà lọ́ba tó jẹ́ pé ìdàkẹ́ àmọ́ ṣe eléyìí ò jẹ́ àbùkù kankan fáwọn tó ń jẹ́ àwọn anabi Ọlọ́run ọba so eléyìí ò jẹ́ nǹkan tó pé àwọn àmọ́ wa máa wò pé kàtàrà bẹ́ẹ̀ ká wá mú ìṣọ́ ọlọ́run bá pé a fẹ́ ṣàfọmọ́ rẹ̀ ká wá gbà wípé àwa eh, wò pé tó bá fẹ́ ṣàfọmọ́ rẹ̀ àwa ṣàfọmọ́ rẹ̀ ju bí ọlọ́run bá ti ṣe lọ ọlọ́run bá ti ṣe nǹkan náà láti ṣàlàyé nǹkan náà ìdá kan lè gbàgbọ́ nínú ọ̀rọ̀ ìṣọ́ ọlọ́run bá sọ náà ni pé òṣìṣẹ́ ọlọ́run ọba sọ pé bọ́lọ́run ọba ti ṣe òun látìgbà tó lọ́run ni pé táwa fẹ́ túmọ̀ tọ̀ bọ́lá ọba ti ṣe òṣìṣẹ́ ọlọ́run ọba alágbàdo ti ń bọ̀ ni pé ọlọ́run ọba ò ní pé kó wá láti ìlànà zina kankan kò sí pé bóyá zina wa jẹ́ nǹkan tó pé wọ́n ṣe tó bá di nǹkan tó fi bí òṣìṣẹ́ ọlọ́run ọba ní láti ibi tó ti ń bọ̀ wá gbogbo àwọn tó ń tọ́jú pé wọ́n ń bí bọ̀ tí wọ́n ń bí bọ̀ wọ́n jẹ́ tó ṣe yí pé wọ́n jẹ́ tó ṣe yí pé wọ́n ń fẹ̀yà wọn pé wọ́n jẹ́ tó ṣe pé wọ́n níyàwó nílànà tó yẹ pé ó lẹ́tọ̀ọ́ pé kí wọ́n fi níyàwó ni ìwá pé ní ìlànà ìmọ̀ ṣe zina òun náà lọ́wọ́ àti gbogbo àwọn tó ń jáwọn ànábí ọlọ́run ló máa ń fún wọn kó ní gbogbo àwọn arú àwọn aburú báyìí ṣe lè nìkan tẹ́ pé a lè jẹ́ nǹkan tẹ́ pé a nígbàgbọ́ pẹ̀lú rẹ̀ ṣe lè nìkan táwọn fún tafsir tí wọ́n tún fún wa níbi wàtàkọ́ lóbákà fi sàjìdì pé ìwọ òṣìṣẹ́ ọlọ́run bá o ọlọ́run bá ń rí ẹ o ọlọ́run bá ń wò ọ́ gbogbo bó ti bọ̀ títí títí tó fi wá dé ibi tí òṣìṣẹ́ ọlọ́run bá dé lónìí àti òṣìṣẹ́ ọlọ́run bá bó ti ń lọ bó ti ń bọ̀ láàrin gbogbo àwọn tí wọ́n jẹ́ pé wọ́n ń jọ́sìn fún ọlọ́run ọba tí wọ́n jẹ́ àwọn tó ń forí kalẹ̀ fọlọ́run ọba àti bó ti ń rí àwọn tó jẹ́ pé wọ́n ń jọ́sìn fọlọ́run ọba lẹ́yìn ọlọ́run ọba ń rí ọ pẹ̀lú gbogbo àwọn eléyìí náà. innahu was-sami'ul 'alim. torí pé ọlọ́run ọba ló sọ fún wa pé òun rí ọ yìí ọlọ́run ọba ní àwọn nǹkan míì yàtọ̀ sí pé kó máa rí yàn ìròyìn kan ní níròyìn ọlọ́run ọba pé ọlọ́run ọba ọba ti ń rí ni ìròyìn kan ní ìròyìn ọlọ́run ọba ni lẹ́yìn náà ọlọ́run ọba wa nìyí ó wá ní ìròyìn ó tún ní orúkọ orúkọ tó wọ́n ọba ní òun náà ní kíni àsẹ̀mí ọlọ́run ọba yìí ọba tí ń gbọ́ òun náà ní ọlọ́run ọba so inú orúkọ ọlọ́run ọba náà ní alibasir ọba tí ń rí ọba tí ń gbọ́ inú ìròyìn ọlọ́run ọba náà tún ni ọlọ́run ní iná wà sàmì ọlọ́run ọba ọba tí ń gbọ́ ni tẹ̀gbẹ́ gbogbo tí o gbẹ àkọ́wálì ìbàdí gbogbo ọ̀tún gbogbo èèyàn sọ pátá yẹn lẹ́ẹ̀kan náà ọlọ́run ọba ń gbọ́ so tí ó dàrú mọ́lọ́wọ́n bá lójú sọ ọlọ́wọ́n ọba ti ń gbọ́ ni àlìyímù bí àràká ti ń wà sàkánà ti hìn ọlọ́wọ́n ọba yìí gbogbo dẹ́nì kọ̀ọ̀kan wá ń ṣe bá a ti ń yí sìn tá à ń yí sọ̀hún gbogbo tí ń ṣe lórílẹ̀ ayé ló ní ìsìn bá ọlọ́wọ́n ọba ní màá pa gbogbo ẹ̀ kò sí tọ́lọ́wọ́n ọba mọ̀ nínú gbogbo ẹ̀ ìmúmẹ́ǹtì eh, gbogbo bá ti ṣe padà yẹn ọlọ́run bá ti kọ gbogbo ẹ̀ lẹ̀ sọlọ́run bá dọ́dọ́ kékeré ọmọ gbogbo ẹ̀ náà ni sọlọ́run bá yọ báyìí tó jẹ́ àsẹ̀mí ohun àlìyìn ọba tí ń gbọ́ ni ọba tó sì mọ̀ ni. أنبئكم على من تنزل الشياطين lẹ́yìn wá gbà náà tí ọlọ́run ọba ti wá ṣàlàyé fún wa nípa bóun ti rí ọlọ́run ọba tí wọ́n fẹ́ padà sínú ọ̀rọ̀ tọ́lọ́run ọba ń ṣàlàyé fún wa nípa alukur'ani kerim ọlọ́run ọba fẹ́ fún wa ní rò pé àwọn tí wọ́n jẹ́ àwọn ṣayatin tá a ṣàlàyé fún wa pé àwọn ṣàyàtìn yìí o wọ́n jẹ́ àwọn nǹkan ló ṣe yí pé wọ́n máa ń lọ gbọ́rọ̀ lójú sánmà ọlọ́ba wa fẹ́ ṣàlàyé àwọn ṣàyàtìn dáadáa fún wa kó lè bá àyè wa dáadáa yí pé àwọn ṣàyàtìn kan ló ń gba Kùránì wa ọlọ́run bá ní aliwuna bíwùkún alámọ́ntánázálù ṣàyàtìn ọlọ́run ọba ní ṣé kí n fún yín nírò ọlọ́run ọba ní ṣé kí n ṣàlàyé fún yín alámọ́tànà zálù àwọn wo ni aṣayatin àwọn tí wọ́n jẹ́ àwọn èṣù tí wọ́n máa ń sọ̀kalẹ̀ sí lọ́dọ̀ èṣù sọ̀kalẹ̀ sànàbí sàlám kò sọ̀kalẹ̀ sànàbí lọ́dọ̀ ṣùgbọ́n àwọn èèyàn kan wà tó jẹ́ pé àwọn èṣù a máa sọ̀kalẹ̀ sí wọn lọ́dọ̀ àwọn èṣù gangan ni wọ́n ń lò àwọn onífá àwọn alágbígba èṣù gangan òun làwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn yìí òun ni wọ́n ń lò torí ẹ̀ ló fi jẹ́ pé ọlọ́run ọba fẹ́ ṣàlàyé fún àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀sẹ̀ bọ́ lájẹbẹ kí wọ́n mọ̀ wípé òṣìṣẹ́ ọlọ́run ọba àwọn àlìjẹ̀nú òkè sọ̀kalẹ̀ sọ́dọ̀ rẹ̀ kí wọ́n á fún nírò kankan ọlọ́run ọba rẹ̀ òjíṣẹ́ sí èèyàn àtàlìjẹ̀nú ni ọlọ́run òbòní kálìjẹ̀nú wọn máa fánàbí nírò kankan lẹ́yìn káwọn àlìjẹ̀nú ó gbọ́rọ̀ ànábísà sálà fún ó dẹ̀ tẹ̀lé kí tọ́lọ̀ bá ní káwọn àná káwọn ìjànà wá sínú ṣùgbọ́n káwọn ìjànà wá yọgbọ́n náà àwọn afáàná bíi ní irú nǹkan tí ó máa sọ kẹ́bí jẹ́ pé àwọn èèyàn lórílẹ̀ ayé lónìí wọ́n lọ àlìjànà wọ́n dẹ̀ máa sọ nǹkan fáwọn èèyàn òṣìṣọ́lọ́wọ́ bá ìṣerú ẹni bẹ́ẹ̀ àjọ̀nà ìwà sọ nǹkan kan fún tó bá fẹ́ sọ nǹkan tí ó padà wá ṣẹlẹ̀ àbí nǹkan tó ti ṣẹlẹ̀ síwájú tẹ̀tẹ̀lẹ̀ ẹni tí ń múrò ìwọ̀n ẹ̀ á fún ní ọlọ́mọ àṣàlàyé lè fún wa pé àwọn èèyàn kan wà dẹ́ pé àwọn ṣayatin ìmínà ti jìn àwọn èsù nú àwọn àlìjànú àwọn ni wọ́n máa ń sọ̀kalẹ̀ sí wọn lọ́dọ̀ wọn ò gbà wá yìí kàkà lẹ́nìkan bá wo sánmà tó bá lóhun ẹnìkan bóhun sọ̀rọ̀ irọ́ nípa àlìjànú onáàlú ẹni bẹ́ẹ̀ rí ọlọ́ni alihuna bí okùn ṣé kí n fún ẹ̀yin èèyàn nírò alámátàná zadu ṣayatin ẹ̀ẹ́dẹ́ jẹ́ pé àwọn èsù tó ń bẹ nínú àlìjànú àwọn èèyàn burúkú tó ń bẹ nínú àlìjànú àwọn èèyàn tẹ́ pé wọ́n jẹ́ èèyàn tí ó dá tí ń náà jẹun ta ni wọ́n máa ń sọ̀kalẹ̀ sí lọ́dọ̀ ọlọ́run kí fún yín ní náà. tanazzalu ala kulli affakin athim. ọlọ́run ní tanazzalu ala kulli affakin athim. ọlọ́run ní àwọn èèyàn tá à ń sọ ìtàn máa fẹ́ sọ̀kalẹ̀ àwọn tí wọ́n máa ń sọ̀kalẹ̀ sí lọ́dọ̀ ọlọ́run ní àwọn ènìyàn yìí kúnlẹ̀ afak ẹni tí wọ́n ní afak ni tí wọ́n parọ́ tó pọ̀ ọlọ́run máa ń balaga ọlọ́run ní àwọn tó jẹ́ pé kazubu ni wọ́n àwọn onírọ́ pípọ̀ ni wọ́n gbogbo àwọn tó bá ti jẹ́ àwọn tó ń ṣe fá ni àwọn tó ń wúrà wọ̀ ni àwọn tó ń gbogbo wọn pátá ni wọ́n mọ̀ pé irọ́ làwọn fi jẹun tí ò sí ibi jìbẹ̀ gbogbo wọn pátá ni wọ́n mọ̀ pé irọ́ làwọn fi ń jẹun lórílẹ̀ ayé tá a wà yìí so wọ́n mọ̀ pé irọ́ làwọn fi ń jẹun so ibi tó ibi tó bá sì ti ibi tó ti máa ń gbilẹ̀ ibi tó sì bá pọ̀ sí náà níbi nàìjíríà báyìí so lóbi jẹ́ pé iná fi máa ń gbilẹ̀ so irú òyìn irú òyìn bùtá náà lọ máa bá ẹnìkan kọ́kọ́ máa sọ fún un pé nǹkan kan ló fẹ́ sóhun lọ́jọ́ ọ̀la so lóbi jẹ́ pé ọlọ́ni tanazzalu ala kulli afáàkìn ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ àwọn àlìjẹ̀nú ìwọ̀n á máa sọ kalẹ̀ wàá bá ìkọ̀ọ̀kan àwọn tí wọ́n jẹ́ ọlọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn alágbígba àwọn onífá tí wọ́n jẹ́ ọlọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọlọ́run ni wọ́n máa bá òṣìṣẹ́ ọlọ́run ọba ilé ẹ̀sìn onírọ́ wọn ò ká irọ́ máa rọ wọn ò ká ọmọ òṣìṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ rí tí ọlọ́run bá fi sọ́dọ̀ òṣìṣẹ́ ọlọ́run ọba gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́run ọba èjì kí wọ́n ká àìdààmọ́ lọ́wọ́ tó wọ́n fi dòṣìṣẹ́ ṣọlọ́run ọba fi sàlàyé fún wa pé ẹ wò wọ́n sẹ́gbẹ̀ẹ́ ara wọn àwọn eléyìí irọ́ ni wọ́n mọ̀mọ̀ wọn irọ́ tó pọ̀ ni wọ́n mọ̀mọ̀ wọn so òṣìṣẹ́ ọlọ́run ọba èso nírọ́ àtìjẹ́ náà sọ̀kalẹ̀ ọba bá ọlọ́run kúlẹ̀ àfáàkì ọlọ́pọ̀lọpọ̀ onírọ́ ni àwọn àlìjẹ̀nu máa ń sọ̀kalẹ̀ wá bá ọlọ́wọ́ ní asín ọlọ́tún ní ismu balaga ọlọ́pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ so àwọn tí so ọlọ́wọ́ ní asíìmì ni wọ́n ẹlẹ́ṣẹ̀ ni wọ́n oníbàjẹ́ ni wọ́n nínú gbogbo iṣẹ́ tí wọ́n ń ṣe ọlọ́wọ́ bọ̀ ọ̀dẹ́jú dá òjíṣẹ́ rẹ̀ lẹ́tọ́ pé yóò mọ̀ ṣe bàjẹ́ kẹ́ bá ṣàlàyé fún wa náà ní àná sọ́dọ̀ bá ṣàlàyé àwọn tí àwọn èèyàn yìí wá máa ń dé bá náà. yòlùkúnà sàmù àwọn akàròhún kàrí lọ. ọlọ́ni yòlùkúnà sàmù ọlọ́ni àwọn ènìyàn tá ń sọ yìí ọlọ́run ọba fẹ́ ṣàlàyé wọn fún wa ọlọ́run ọba ní àwọn èèyàn yìí yùlìkúnà sámúà àjọrọ̀gbọ́ ni wọ́n wọ́n ra dẹ̀tí báyìí ni lójú sámúà ọlọ́ni yòlíkú na sámà wọn ò lè ráyè wọnú sámà mà tẹ́tẹ́lẹ́ ni wọ́n ń jókòó sínú sámà ṣùgbọ́n ní ìsìn báyìí wọ́n kọ́ ara dọ́gbọ́n dẹ títí adúbẹ́ dé sámà káwọn tí a ti ọ̀rọ̀ kan gbọ́ táwọn wà á gbé fún àwọn onífa wọn àwọn onífa wọn náà tuntun wá dẹ tí lẹ́lẹ̀ bá ti bá dín gbọ́rọ̀ yẹn bọ̀ wọn bá tún ọba arọ́rọ̀ kankan àwọn ó tún fi irọ́ ni wọ́n gbé wa wọ́n gbọ́dọ̀ fún onífa wọn ní kankan tọ́gbọ́n ohun tí ń retí pé kí n fẹ́ gbé wa wọn kò wọ́n sọ fún ọ̀rọ̀ fún un tọ́mọ́tò wọn á tún fóònù náà nírọ̀ náà tún wá mọ́ àwọn àìmọye rọ̀ náà tún pamọ́ torí pé ìyá aláwa Aisha rọ̀dí àní àkọ́lọ́n kó bá a yọnu sínú àwọn wọ́n ní ìyá Aisha ní sáàlà nasu ya anil kuhan àwọn èèyàn wá bá nàbí sàlá wọ́n á béèrè nípa pé àwọn onífàlà wá béèrè lọ́wọ́ wa nàbí ànábì ní ìnà òun lẹ́yìn sùn ṣe òṣìṣẹ́ ọlọ́run bá ní gbogbo wọn tẹ́ ń wo yẹn òun wúlò fún kankan òṣìṣẹ́ ọlọ́run bá ní wọn ò wúlò òṣìṣẹ́ ọlọ́run bá ní wọn ò jẹ́ nǹkan kan wọ́n ṣe ń tẹ́ lè kà sí i kọ́ọ̀lù ya Rasulullah wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run ọba fàìnáwó yóò àdìsú nàbì ṣe ìlẹ̀kùnú hakọ̀ ni àwọn tó ní ẹsẹ̀ nǹkan kan yìí wọ́n mọ̀ mọ́ sọ àwọn ọ̀rọ̀ kan ọ̀dọ́ ẹ̀dẹ̀ sọ yẹ yóò padà wàá dí òdodo tí wọ́n dẹ̀ sọ ó ti rí nìyí òṣìṣẹ́ ọlọ́run ọba sọ báyìí pé tilkal kalma minal haki yàtúfù àlìjìnnì so òṣìṣẹ́ ọlọ́run ọba ní ẹ̀ẹ́dì gbólóhùn tó sọ yẹn òdodo nìyẹn láti sẹ́mà ló ti gbọ́ àwọn tó wà ń sẹ́mọ̀ àwọn màláìka máa sọ̀rọ̀ nù sẹ́mọ̀ pé ọlọ́run bá sọ pé lágbájá báyìí mo fẹ́ ṣe nǹkan fún so gbogbo nǹkan àwọn màláìka máa sọ láàrin ara wọn àwọn àjànà àwọn máa dọ́gbọ́n jí gbọ́ yóò kàn ra jí kẹ́límọ̀ yẹn gbọ́ ni so tó bá ti gbọ́ kẹ́límọ̀ yẹn báyìí yòkòrí a, á tó bá ti gbọ́ kẹ́límọ̀ yẹn báyìí yòkòrí kírò fi uzni wà lè yìí so yóò kàn ra mú pé yóò kàkọ̀rìkọ́rọ́ ti dàjájà so bí yóò kàn sáré kọ sójú yóò sáré fi sọ fún pé kí ni yóò bí àwọn abo adé ti mọ́dún kọ̀kọ̀kọ̀kọ̀ bí yóò sáré sọ bẹ́ẹ̀ fún un so ní wàá ní wàá sọ bẹ́ẹ̀ fáwọn yẹn fàyẹ̀tẹ̀lìtù náà máa àkísàrà mi mi àti kazibati àwọn wà á lọ wá pé òdodo kan ló gbé wáyé ẹ̀jẹ̀ á mú irọ́ hundred kan so pọ̀ mọ́ ìṣọ́lá bá ní bí máa ń ṣe nìyẹn so látara bẹ́ẹ̀ àwọn èèyàn náà gbà láyé jọ pé wọ́n á máa sọ àwọn ọ̀rọ̀ kan tí ń jẹ́ òdodo tí ó dẹ̀ padà wá jẹ́ òdodo ṣọlọ́ bá ní kí ẹ má fi yẹn kà wọ́n sí pé wọ́n jẹ́ èèyàn gidi ẹ má fi kà wọ́n sí pé wọ́n jẹ́ èèyàn gidi wọ́n lọ jí gbọ́ ní sánmà ní òdodo kan ni wọ́n wà ní lọ́wọ́ wọn àpá àmì irọ́ pẹ̀lú ẹ̀ lọ́dún jùlẹ̀ kú náà sánmà ọ̀rọ̀ ni àwọn èèyàn yìí ó yùlìkú náà sánmà wọ́n ń dẹtí ní sánmà ní láti gbọ́ nǹkan ọlọ́run ni wà á kí sárùn ọlọ́run ní gbogbo wọn pátá yányán bí wọ́n ti pọ̀ tó yẹn ọlọ́run ní kazibun ni wọ́n ọlọ́run ní òpùrọ́ tẹ́ ẹ bá ti rí wọn ọlọ́run jẹ́ ká mọ̀ yìí pé gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn alágbègbà tán yányán ọlọ́run bá jẹ́ ká dá mọ́ wọn mọ̀ pé gbogbo wọn pátá yányán ọlọ́run ní wọ́n aksaru um kazibun ọlọ́run bá ń ṣàlàyé bí wọ́n ti jẹ́ fún wa pé òpùrọ́ ni wọ́n ká má ní gbàgbọ́ sí wọn ẹni tó bá ti lọ ọ̀dọ̀ wọn tó bá gbà wọ́n gbọ́ wọn ní forty days àdìsí tó fi dì múlẹ̀ ni òun náà ọlọ́run bò fi ní gba ìrun rẹ̀ so ọlọ́run bò ní gba ìrun rẹ̀ láàrin forty days so ó jẹ́ pé ẹni tó bá lọ sọ́dọ̀ wọn ọlọ́run bò ní gbà rẹ̀ láàrin forty days so ẹni tó bá lọ sọ́dọ̀ wọn rẹ̀ pé ó tún wá jẹ́ pé ó tún wá gbà wọ́n gbọ́ irú ẹni bẹ́ẹ̀ pàkọ́ ti káfara ó ti ṣe kìfèrè sọ́lọ́run so yọ ìṣẹ̀ tuntun tó bá wájú ọlọ́run kọ́lọ́run tó gbà túbà rẹ̀ ni so a gbọ́dọ̀ máa wò wípé àwọn kíní òṣìṣẹ́ ọlọ́run bá ti ṣàlàyé fún wa ká lè bá a dá wọn mọ̀ dáadáa so ẹni àbá ti dá mọ̀ dáadáa èyí ó lè sá fún wọn àwọn eléyìí wọ́n jẹ́ ẹni tó ṣe pé wọn ò lè ṣe wá láǹfààní kankan so ẹni tí wọ́n bá fún ní òdodo kan nínú wọn ẹ ó kéré nínú ẹni tó pé òdodo kan tí wọ́n fún yẹn ni ó sọ yóò wá irọ́ tó pọ̀ yóò ṣe kíni yóò pa mọ́ nítorí kó lè bá rí oúnjẹ jẹ gbogbo àwọn eléyìí nǹkan tí wọ́n ní so ní sẹ́wọ́n wá tí wọ́n so ká máa lọ máa bọ́ sí ọ̀dọ̀ àwọn eléyìí kó máa máa fi wá lómùgọ̀ wọ́n kàn máa fi wá jẹun tí wọ́n máa fi wá jẹun tí wọ́n á tún wá jẹ́ àwọn àjọ ọlọ́run ọba so a gbọ́dọ̀ sọ̀rọ̀ àfẹ́lẹ́ sọlá bá ń sọ fún òjíṣẹ́ rẹ̀ náà. lẹ́yìn wá gbà náà ọlọ́run ọba tún wá àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí Mẹ́kà nǹkan tí wọ́n ń pè é òjíṣẹ́ ọlọ́run ọba ọlọ́run ọba mú òjíṣẹ́ ọlọ́run ọba kú bẹ́ẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọba kì í ṣe ṣẹ̀tọ́n ọlọ́run ọba kú bẹ́ẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọba kì í ṣe káín òjíṣẹ́ ọlọ́run ọba kì í ṣe alágbígbá kì ṣe onífá ọlọ́run ọba mọ kú bẹ́ẹ̀ lára nǹkan tó tó máa ń pèsè sí ọlọ́run ọba náà ni kọrin kọrin torí pé kí Islam tó dé ètò gbajúmọ̀ nílẹ̀ lárúbáwá òun ni orin kíkọ ìgbà tá a fi bẹ̀rẹ̀ súrà òun náà ni pé súrọ̀ yìí àṣàlà fún wa pé àwọn tí wọ́n jẹ́ kọrinkọrin ló ń jẹ́ ṣùárọ̀ eléyìí sọ pé bẹ́ẹ̀ wọ́n bá mú àpọ́nlé wa bá wọn àṣàlàyé eléyìí náà fún wa ní gbàtà bẹ̀rẹ̀ tafsir ṣàṣàlà fún wa yìí pé orin ka asan lè kalam bí ìgbà téèyàn bá sọ̀rọ̀ náà ni orin ti rí bó ṣe ọ̀nà bá ṣàlàyé fún wa èyí tó bá jẹ́ èyí tí ó bá dá ń bẹ̀ á mọ̀ dáa èyí tí bá dá ń bẹ̀ àgbà ni o orin tí a lè gbọ́ aṣàlàyé lè fún wa tán bá ti lè lùlù sórin tí wọ́n lu jìtá tí wọ́n lu oríṣiríṣi nǹkan sí eléyìí ṣètọ́ọ̀nù ti débẹ̀ nìyẹn so àwa gbọ́dọ̀ pé islamic song àgbọ̀dọ̀ sọ pé irú eléyìí bá wọn lẹ́tọ̀ọ́ àti gbọ́ tá a bá ń gbọ́ ẹlẹ́ṣẹ̀ níwájú ọlọ́run bàtà gbọ́dọ̀ tọrọ túbà níwájú ọlọ́run so eléyìí ni nǹkan tó yẹ pé àwọn àfa ẹ̀sìn tí wọ́n ń ṣàlàyé fún wa so àwọn èèyàn orin tí wọ́n ń sọ níbi ni pé àwọn tó ń kọ poem gangan òní ọ̀tẹ̀ tí wọ́n ń sọ níbi bíi kì í ká àwọn ṣọ́ra wa sọ pé ọlọ́run bá ń dárúkọ àwọn nù kùránì àwọn tó ń kọ poem gangan òun ni wọ́n ń ṣàlàyé bí àwọn náà wà nínú àwọn alárúbáwá kò sẹ́ni àká tí wọ́n lùlù sí nǹkan nínú àwọn alárúbáwá so àṣàrà ìyàtọ̀ wà láàrin ẹni tó jẹ́ pé ó ń tàgá ná ẹni tí ń kọrin tí ń lùlù sí so àlìgìnáwò nìyẹn ó lùlù sí gìnáwò la máa ń pè bẹ́ẹ̀ ṣẹ́rù poem la máa ń pè so eléyìí wà já ìsìtọ́wá jẹ́ pé ọ̀rọ̀ tó wà ń bẹ́ẹ̀ jẹ́ ọ̀rọ̀ tó dáa ṣùgbọ́n àwọn alárúbáwá tó ṣáájú lọ àwọn orin àwọn alábá tó ṣáájú lọ kì í ṣe orin tó dáa lọ rárá torí pé orin àwọn alábá ṣáájú lọ tó bá wù wọn wọn lè kí ọtí so ọtí tó ìpọ́lọ́wọ́n bá sì ti ṣẹ́bi lé àwọn tó ń jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn lárúbáwá wọn a máa kí ọtí so wọn a máa wọn a máa sọ pé sìnà dáa ìtọ́lọ́wọ́n bá ní ò dáa wọn a máa sọ pé kéèyàn ṣe sìnà wọn sọ pé dáa so oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ni wọ́n máa ń pa kò sí lọ́tún yẹn pa so wọn a máa wá pé ẹni tó yẹ pé yẹpẹrẹ àwọn fẹ́ kó jẹ́ kó níyì wọ́n wàá kì gbogbo tí yóò jẹ ni wọ́n fi kì ó yẹ pé àwọn tó ń jẹ́ àwọn olórin náà máa ń ṣe bẹ́ẹ̀ lórílẹ̀ ayé lónìí lọ pé àwọn tó ń jẹ́ àwọn ilé pírẹ́mù ni wọ́n ń kọ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà ìkọkúkọ máa ń pọ̀ nínú àwọn nǹkan tó máa ń kọ so gbogbo àwọn tó jẹ́ àwọn olórin tó ṣáájú lọ ìṣesí tí wọ́n ní kò jẹ́ ìṣesí tó dáa díẹ̀ nú orin wọn ló máa ń jẹ́ orin tó dáa tí ó kọyàn lọ́gbọ́n gbogbo àwọn orin yòókù inú kí wọ́n dájà alẹ́ láàrin àwọn èèyàn nínú kó forí kó fi dáyà láàrin àwọn èèyàn so nígbà náà ni àwọn olórin àwa máa jà nígbà náà àwọn eléyìí ni pé olórin eléyìí làwa wà ní ẹ̀yìn rẹ̀ báyìí náà ti máa ṣe lórílẹ̀ ayé lónìí àwọn eléyìí ni olórin eléyìí ni àwọn wà ní ẹ̀yìn rẹ̀ so àwọn family kan sọ pé olórin yìí làwà lẹ́yìn ẹ̀ o àwọn yóò àwọn ní ọmọ bá bú àwọn fámìlì tí àṣìlẹ́yìn ẹ̀ yóò àwọn bá àwọn fámìlì yẹn so e, èébú ni wọ́n kà sí orin gbà náà èébú ẹ bá lè bú èébú jù dáadáa òní wọ́n kà sí kí ni o òní wọ́n kà sí orin gbà náà so ibi jẹ́ pé ọlọ́run bá fi sára ìfún wa yìí pé àwọn tí wọ́n jẹ́ àwọn kọrinkọrin ọlọ́run ni wọ́n ṣúwárọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn kọrinkọrin yàtàbí húmùlẹ̀ gọ́ọ̀hún ọlọ́ni àwọn ẹni àánú ni máa tẹ̀lé wọn àwọn tí wọ́n máa mutí àwọn tí wọ́n máa ṣe zìnà láyé ìjọ àwọn ni wọ́n máa tẹ̀lé àwọn kọrinkọrin bàbá kìíní níbi ọtí rẹ̀ ti bọ́ lórí tí ó jókòó yóò máa kọrin fáwọn èèyàn bó jẹ́ pé láwùjọ tiwa náà lónìí ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn tó jẹ́ bí apalọ̀ wọ́n ti wá lọ wá olórin kan níjọ́ níjọ́ Sunday wọ́n nìkan máa kọrin àwọn èèyàn máa mu ọtí ṣùgbọ́n wọ́n ti ń ṣe láyé láyé àwọn tẹ́jà àwọn alábá náà kọrinkọrin ó jókòó ti àwọn tẹ́ ń mu ọtí wọ́n máa fún náà nígbà ọtí yóò máa kì wọ́n so báwọn ti máa ń ṣe ń gbà náà so ló yẹ̀tẹ̀bí wo máa lè gọ̀ wù àwọn ẹni àánú ni máa tẹ̀lé àwọn kọrinkọrin gbogbo yẹn náà dẹ́ mọ̀ pé ẹni àánú ni máa tẹ̀lé wọn nígbà àwọn ọba lówó lọ́wọ́ ni wọ́n wà lọ́dọ̀ ọba wọn lọ kí ọba kọ́bọ̀ lè fún wọn lówó so báwọn olùbíyàn ti máa àwọn gan náà ẹni àánú ni wọn àwọn ẹni àánú ni wọn tẹ̀lé wọn sọlá wà ní pé ẹwà ànábì sàlẹ̀ sàlẹ̀ ànábì ò kì í ṣe kọrinkọrin ẹwà àwọn tí wọ́n ń tẹ̀lé ànábì ẹwà báwọn ti rí so ànábì sàlẹ̀ sàlẹ̀ kò sínú àwọn kọrinkọrin torí pé àwọn tó ń tẹ̀lé ànábì ti rẹ̀ àwọn ẹni ọlọ́ àwọn mùmínú àwọn sọ̀lẹ̀hún àwọn ẹni rẹ̀ tí wọ́n bá ti gba islam báyìí gbogbo wa tí ọ̀dà wọn filẹ̀ wọn ò ní ṣe zìnnà mọ́ wọn ò ní mutí mọ́ wọn ò ní gbogbo wa rẹ̀ ni wọn ò ní ṣe mọ́ so ìgbésẹ̀ yẹn dára ànábì wòye kọrinkọrin kọrinkọrin wọn máa mutí ànábì mutí àwọn ìdílé kọrinkọrin wọn máa mutí ànábì òkì àwọn tó ń tẹ̀lé ànábì òkì mutí ọlọ́run sọ ọlọ́run fa ànábì mà kálíbà àmọ́ fún ànábì sàlám kò sínú àwọn tí wọ́n jẹ́ àwọn akọrinkọrin so eléyìí ni ọlọ́run ló fi ń fọ iṣẹ́ rẹ̀ mọ́ so tó bá àwọn yẹn máa ń pè ní ṣáà irun wọ́n ń ilé wa ló jẹ́ kó ṣe ọlọ́wà fi ń fọmọ pé àwọn tẹ́jà akọrinkọri o ìṣesí tí wọ́n ní pé tẹ̀bí òhun múlẹ̀ alùpùpù àwọn ẹni àánú òun náà ni ó máa ń jẹ́ nǹkan tó yẹ pé ó ń tẹ̀lé wọn wọ́n ní òṣìṣẹ́ ọlọ́wọ́n ọba nínú àdìsí jẹ́ àbí Saheed gbà wá wọ́n ní bèrè náà máa nánú nasiru marusa salam bila arj wọ́n ní òṣìṣẹ́ ọlọ́wọ́n ọba àárín pẹ̀lú ẹ̀ ní ààyè kan tẹ́ ń pè ní arj barusa ọba ìdòṣìṣẹ́ ọlọ́wọ́n ọba ìdí àrọ̀rọ̀ ṣáà irun yanṣu olórí kan bọ́ síwájú àná mi bá ń kọrin wọ́n bọ́ síwájú ànábì tí ń kọrin báyìí òṣìṣẹ́ ọlọ́run bá ní kúzù àṣẹ ìtọ́ ẹ̀mú èṣù lélẹ̀ àmì ní ẹ̀mú so eléyìí tí ń kọrin ìkọ́ kọ́ ní kọ́njọ́ náà so bọ́ síwájú ọlọ́run bá ní dòṣìṣẹ́ ọlọ́run bá àwọn káwọn náà ẹ̀jẹ̀ àkì ẹ̀jẹ̀ àṣekínìkà so àwọn èèyàn bẹ́ẹ̀ tó pé wọ́n tẹ́kẹ́ wọ́n wò pé káwọn kọ àwọn orin tí ò dàbí sọ́lọ́run bá ni lè á yẹm tẹ́lẹ̀ à jẹ́wọ́ fún ahadikun kẹ́yìn àǹkáyẹ̀rún láwọn mi á yẹm tẹ́lẹ̀ à ṣe ẹ̀ràn kíkún ẹnìkọ̀ọ̀kan yóò kún fún nǹkan tó jẹ́ bíi pọ́ọ̀sì ọyún àwọn àwọn àwọn àwọn àwọn nǹkan tó jẹ́ pé àwọn onúwẹ̀jẹ̀ àwọn nǹkan tí wọ́n jáde bí ètùtù kó kún fún kó kún fún ó lóore fún ju pé báyọ̀ pé orin ní òkun ní òkun náà lọ wọ́n ti pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn abẹ́ máa ṣe kọ̀ bọ́dọ̀ máa jẹ́ orin ẹ pé orin orin orin orin sàṣàlẹ́ ilé fáwọn àbẹ̀rẹ̀ tẹ̀sí wípé orin ìwọ̀n àbá náà ni àwọn tó ń jẹ́ àwọn tí wọ́n ṣáájú lọ tí wọ́n ń lò díẹ̀díẹ̀ náà ni wọ́n ń lò bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà ni ìyẹn tó jẹ́ poem lásán so lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọn náà ni wọ́n máa ń jẹ́ nǹkan tẹ́kọ̀ wọ́n máa ń lò so àwọn tó ń jẹ́ àwọn afá àgbà tó ń ti ṣáájú lọ àwọn náà kọrin àwọn eh, Abubakar kọrin Umaru kọrin Ali kọrin gbogbo àwọn eléyìí kọrin so orin tí wọ́n dẹ̀ kọ ni orin tó yẹ pé ó bá làákàyè mu ni so orin tí wọ́n kọ ìpínlẹ̀ ayé pé wọ́n wá pọ̀ jù tó wá gba Kùránì lọ́wọ́ wọn so orin ògbọ́ ọ̀làgbára kó wá gba Kùránì lọ́wọ́ èèyàn so kurani gangan ni ó jẹ́ olórí nǹkan tẹ́ pé èyàn ó fi máa ṣe ẹ̀rí yẹn náà ni orin tá à ń sọ náà ni orin poem kò kí ṣe orin tí wọ́n lùlù sí àbí tí wọ́n jó sí so eléyìí ló jẹ́ nǹkan tó yẹ pé àwọn àfáà ń ṣàlàyé fún wa láti jẹ́ pé ká mọ̀ pé àwọn kọrinkọrin ayé john tó ń kọ poem gan láyé john tó jẹ́ àwọn poet wọ́n jẹ́ àwọn tó ṣe pé àwọn náà ń hùwà burúkú àwọn tó ń tẹ̀lé wọn náà wọ́n jẹ́ tó ṣe pé kí ni o wọ́n jẹ́ tó ń hùwà burúkú náà. alam tara annahum fi kulli wadin yahimun. ọ̀rọ̀ ni alam annahum fi kulli wadin yẹ̀rìmùn ọlọ́run ní orí àwọn akọrinkọrin ni kò síbi tí kọrinkọrin èé bọ́ sínú kòtò gbogbo báàlì ní kọlinkọrin máa bọ́ sí kò síbi tí èé wọ̀ ní tiẹ̀ kò sí dọ́kàn òun ibi tó bá ti lówó ni kó wọ́sà àti wọlé ní tiẹ̀ ni so ọlọ́run ní pé oríṣiríṣi àìmọye irọ́ kò sí dọ́kàn kọrinkọrin ní tiẹ̀ òun èrò ní pé ìṣẹ̀lẹ̀ wa gbé fún mi yìí sódodo ni àbí irọ́ kọrinkọrin èèwù bẹ́ẹ̀ gbogbo ọ̀rọ̀ ló ti lè sọ̀rọ̀ so ìgbà mi wà ló yẹ pé ọmọlúàbí lẹ́yìn yóò ló fẹ́ bọ ọmọlúàbí ó ti jẹ yóò sì sọ yóò yọ pé àá ni so àwọn àwọn òní tìjú ti wọn gbogbo tí ò bá láǹkà ìmú kọ́nikọ́ni òwò rí pé kò sọ ní tí ò bá láǹkà ìmú tó jẹ káàrin àwọn kọ̀nìkọ̀nì lórí ayé náà ló ń tẹ́ pé àwọn náà ní tí ò bá bá láǹkà ìmú téèyàn gbọ́ tí ò ṣe máa tí ó pé kò jẹ́ kéèyàn máa gbọ́ létí àwọn olórin ló gbé jáde so yóò wá dírọ̀rùn fáwọn èèyàn ìdáhùn èèyàn ò lè sọ jáde olórin ó sì bá wọn gbé jáde bí àwọn máa lè tí wọ́n kọrin nísìnyí so gbogbo oríṣiríṣi nǹkan ẹni tí èèyàn gbọ́dọ̀ máa gbọ́ wọ́n dẹ̀ ta àwọn ọmọ kéékèèké tí ó yẹ kí wọ́n máa gbọ́ wọ́n wá fi balẹ̀ ayé jẹ́ so bí àwọn èèyàn ti ń ṣe náà nìyí so àwọn èèyàn tí wọ́n jẹ́ àwọn kọ̀rìnkọ̀rìn yazu múnalẹ̀ hakọ̀ òdodo wọ́n máa bú òdodo báyìí pé kò ní dá fún yìí òdodo ẹni bá tún sọ òdodo so kọ̀rìnkọ̀rìn lè sọ bẹ́ẹ̀ wọ̀yẹ̀mdàwọ́n náà bá àtìlà wọ́n dẹ̀ máa yin irọ́ wọ́n ní irọ́ ah irọ́ ló wá dá nísìnyí báyìí so irọ́ wọn ni irọ́ ló da nísìnyí àwọn kọ́ni-kọ́ni àwọn ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ bó ló bá bá sọ di èèwọ̀ wọ́n máa pa àwọn èèyàn síbẹ̀ pé èèwọ̀ kí ni kẹwọ́ kéésè wọ̀ wọ́n ni wọ́n máa ṣe so bó lọ́wọ́ bá lọ́wọ́ ọ̀fẹ́ òní wọ́n máa ń ṣe so wọ́n ní àwọn tí wọ́n jẹ́ àwọn kọ́ni-kọ́ni bí wọ́n ti máa ń ṣe nìyẹn so ló fi jẹ́ pé fìkúlì wáàdì nìyẹn ọlọ́ni òṣìṣẹ́ náà bẹ́ẹ̀ ṣe kọ́ni-kọ́ni àwọn kọ́ni-kọ́ni gbogbo kòtò ni wọ́n máa kó sí kò sí tí wọ́n lè kó sí so ọlọ́run jẹ́ ń ṣàlàyé fún wa bí àwọn tí wọ́n jẹ́ àwọn kọrinkọrin bí wọn ò ti ní tìjú láti máa búyàn tí wọ́n bá ti rí owó ti wọn so kò sí tọ́kàn wọn wọn ò bu ẹni bá ní fẹ́ fẹ́ kí wọn ó bu wọn ó sì bu dáadáa so àgẹ́ bá àwọn afa ti ń sa ilé náà nìkan táwọn afa ń sàlàyé fún wa so gbogbo kòtò ní wọn máa kó sí àdéhùn jẹ́ mùsùlùmí kì í kó sí gbogbo kòtò ń tiẹ̀ rárá ní tó bá jó dodo nìkan mùsùlùmí máa ń sọ mùsùlùmí ìparọ́ so àjọ àwọn tó ń tẹ̀lé kọrinkọrin òṣìṣẹ́ náà lè jọ akọrin náà. نعم وأنهم يقولون ما لا ni ẹ̀rí àwọn kọ́nikọ́ni wà náà yakulu na máa la yàfàlù ọlọ́run ni wọ́n á máa sọ nǹkan tí wọ́n ò lè ṣe so àwọn tí wọ́n jẹ́ àwọn kọ́nikọ́ni nìyẹn so wọ́n kàn máa sọ̀rọ̀ lẹ́nu ni wọ́n lè máa sọ pé kéèyàn ò ṣe rere kó ṣe dáadáa wọ́n ò ní ṣe rere wọn ẹgbẹ́ àwọn tó ń ṣe àwọn tó ń ṣeré fáwọn èèyàn lórí ayé lónìí wọn láwọn tó ń ṣeré àwọn nìkan náà ní sọ́lẹ́gbẹ̀ẹ́ mi òyìnbó bí àwọn ti rí o ó ní àwọn gangan náà wọn ò jẹ́ example gidi fún àwọn èèyàn lórílẹ̀ ayé so aburú gan ọ̀dọ̀ wọn náà ló ti pọ̀ sí so wọ́n dẹ̀ bẹ kọ́ àwọn èèyàn lọ́gbọ́n ẹ̀ má má bá ìyàwó ẹnìkan ṣe ẹ̀sìn náà àwọn láti bára àwọn ṣe ẹ̀sìn náà so àwọn gangan náà wà á náà yàkùnú náà má la yà fàlù iye tí wọn ò lè ṣe ọlọ́run ní nǹkan tí wọ́n máa sọ nìyẹn ọlọ́run kò dẹ̀ níbẹ̀ nínú Islam nínú Islam ni pé nǹkan tá tí èèyàn lè ṣe ni ó máa ṣàlàyé fáwọn èèyàn so ló fi pé àwọn tí wọ́n jẹ́ àwọn kọrinkọrin ara burú tí wọ́n rí nìyẹn so wọ́n ó máa ṣàlàyé fáwọn èèyàn nǹkan ló jẹ́ dáadáa wọ́n máa ṣàfitì dáadáa sí ara wọn ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà wọn ò ní jẹ́ ni dáadáa lórílẹ̀ èèyàn bú náà ni wọ́n máa ń ni àwọn tí wọ́n jẹ́ àwọn kọrinkọrin tí wọ́n máa ń jẹ́ náà. إلا الذين آمنوا وعملوا الصالحات. ẹ̀rí àyà yìí gẹ́gẹ́ bá ti ṣàlàyé fún wa súrà ìsọ̀kalẹ̀ nílẹ̀ Mẹ́kà ilẹ̀ mẹ́kà òun náà ni ó ti sọ̀kalẹ̀ bó dẹ̀ pé ìgbà táwọn tí wọ́n jẹ́ àwọn kọrinkọrin ìlú Madina nígbà tí wọ́n gbọ́ áyà yìí ó jẹ́ nǹkan tó ṣe yí pé wọ́n á wò pé ó wá ń bà wọ́n pé ah ọlọ́run bá bú àwọn tí jẹ́ àwọn kọrinkọrin báyìí wọ́n ní bẹ̀rẹ̀ sí ìbànújẹ́ so ó wà náà wà náà pé ó lọ bá táwọn tí wàá kó sínú nǹkan báyìí ọlọ́run bá wá sọ kalẹ̀ pé ilalladina amanu ọlọ́run bá ní àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n nígbàgbọ́ ọlọ́run ní àwọn nìkan la yọ kú mẹ́ tí mọ́nì bá ti dé ló jẹ́ pé àwọn tí wọ́n kọrin lọ ó ní kàdá ń pè ní ẹ̀kọ́ kàdá ń pè ní adab nínú ẹ̀kọ́ tá a máa ń kọ́ àwọn kan wà lọ pé wọ́n jẹ́ olórin tí wọ́n jẹ́ mọ̀kọ̀dùrọ̀mẹ́yìn àwọn dá ń ní mọ̀kọ̀dùrọ̀mẹ́yìn yìí àwọn tí wọ́n jẹ́ mọ̀kọ̀dùrọ̀mẹ́yìn yìí wọ́n lo ìgbà méjì àwọn mọ̀kọ̀dìrìmẹ́yìn wọ́n lo ìgbà méjì wọ́n lo gba àìmọ̀kan wọ́n tún wá lo ìgbà wọ́n tún wá ló gba kíni o wọ́n tún wá ló gba ìjẹ́ mùsùlùmí. so àwọn tó kún wọ́n lo gba àìmọ̀kan tí wọ́n tún tí wọ́n tún wá ló gba ìjẹ́ mùsùlùmí àwọn eléyìí tábà wo orin wọn nígbà tí wọ́n wà nígbà àìmọ̀kan àdìgbà mùsùlùmí a pé ìyàtọ̀ gédégbé onímọ̀ wà bẹ́ẹ̀ ìgbà tí wọ́n bá wò di mùsùlùmí a máa rí nǹkan tó bá jọ mọ́ dáadáa gbogbo tó jọ mọ́ dáadáa láàbánu orin wọn ìgbà tí eh, wọ́n wà ní tí wọ́n wà ní kèfèrí tí wọ́n wà ní kèfèrí a rí àwọn kíni àwọn orin tó yẹ pé wọ́n kọ́ dẹ́ kókù díẹ̀ káàtó tí wọ́n bá dá di mùsùlùmí orin wọ́n wà padà yọ àti nǹkan tó dáa tó pé Islam ó ṣe kíni o yóò ti yí wọn padà wọ́n rí pé àmì pé Islam yí àwọn èèyàn padà ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní ńlá lẹ́dínà àmánù ọlọ́ni àfàwọn tí wọ́n ní àwọn eléyìí tí wọ́n bá ti nígbàgbọ́ wàhámìlú sọ̀lẹ̀ hàt tí wọ́n dẹ̀ ń ṣe dáadáa gẹ́gẹ́ bí ẹ̀yin bẹ̀ sọ́run ọ̀rẹ́ fún àwọn asámúlù sábì tàbí abúlé abúlé rọ̀ wá hàn lọ́ni àwọn tí wọ́n nígbàgbọ́ tẹ́gbẹ́ wọn ṣe kí ni ò tí wọ́n para wàá máa jẹ́ ẹ̀dùn pé wọ́n ń ṣe dáadáa àwọn irú àwọn èèyàn báyìí àwọn ni wọ́n á jẹ́ ẹni tó ṣe yí pé ayọ̀ wọn kò ní àwọn ṣùwárà tá à ń sọ àwọn pẹ́ẹ̀tì tá à ń sọ torí pé gbogbo àwọn eléyìí dáadáa tí wọ́n ṣe yẹn fàyínàlẹ̀ asanat yusuf ibn sejihat àwọn dáadáa tí wọ́n ṣe yẹn yóò pa gbogbo àdáta ti ṣe sẹ́yìn rẹ̀ gbogbo ẹni tó kọ tí yóò da yẹn ọlọ́run bó ni kò parẹ́ kú mẹ́ gbogbo àti ráwọn inú àwọn tó yẹ fún bú òjìṣẹ́ ọlọ́run ọba níwájú tí yóò di ìgbà Islam ní Abdullahi ibn wa, wà ó bó òjìṣẹ́ ọlọ́run ọba ṣùgbọ́n lẹ́yìn ìgbà lẹ́gbó Islam tán ó wà padà tó wà kí òjìṣẹ́ ọlọ́run ọba ó wà padà tó wà ń kọrin tó dáa òjìṣẹ́ ọlọ́run ọba ní kọ́ máa yẹ Islam yóò pa gbogbo àwọn àṣìṣe ni Abu Sufyan ibn Haris ibn Abdul Muttalib nínú àwọn ojú ọ̀tàn tó gapá anabi sàlám ni àwọn náà máa kọ iná fi ń bú islam wọ́n fi ń bú islam wọ́n fi ń bú anabi wọ́n fi ń bú àwọn mùsùlùmí sọdọ̀ tí bẹ́ẹ̀ náà padà gba islam iná Abu Sufyan náà wà sọ́kàt bùnú arbi àwọn náà òun náà kọ àìmọye orin lẹ́kọ́ fi bú islam tó ti bẹ́ẹ̀ náà padà wà á di mùsùlùmí ó tún padà wà á wúlò fún islam ọlọ́ni àwọn tó padà di mùsùlùmí yẹn ta àwọn yẹn náà àtúntì yọ gbogbo àìdá tí wọ́n ṣe pátá yẹn yẹn ó ti pa kíni o ó ti pa gbogbo àìdá tí wọ́n ṣe ó ti pa gbogbo dáadáa tí wọ́n padà wá ṣe ó ti wá pa gbogbo àwọn àìdá tó ń ṣe síwájú so ọlọ́run bá ń ṣàlàyé fún wa pé ìlàlẹ̀bí iná àmọ̀nà bàtà nìyẹn tó wá nígbàgbọ́ òun ni wọ́n wá yí padà nǹkan tí wọ́n ń kọ́ yí padà àwa ń rí àmì dáadáa ń ọlọ́run wàá mi lù sọ̀lẹ̀ hàn àtàwọn ẹgbẹ́ wọn ṣiṣẹ́ dáadáa nam. wàlàkàrú lọ kàfíìrọ̀ wà tọ̀sọ̀rọ̀ mi. بعد ما ظلموا وذكروا الله كثيرا àwọn tó pé wọ́n rántí Ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ tí wọ́n fẹ́ kọrin báyìí wọ́n kọ́ pé ah tá a bá lọ kọ̀ọ̀kọ́ kú kọ nísìnyí Ọlọ́run ọba ó fìyà jẹ wá lóbi jẹ́ pé gbogbo ọ̀rọ̀ wọn tí wọ́n bá wá sọ bá wọn pé ah àgbẹ̀rẹ̀ jẹ́ pé ìtọ́lọ́wọ́n bá yọnu sí láyà sọ dákàrú láàkẹ́ sí ìrànfi ṣíìrì nínú orin wọn tí wọ́n ń kọ nínú gbogbo òṣèṣin ah àlè kọ̀kọ́ kúkọ ẹlòmíràn àdẹ́gbẹ́ bá tún di mùsùlùmí tán yóò tún máa kọ̀kọ́ kúkọ kò ní lámìyẹ sukuru láàdí kíran kẹfì ra kò ní láti ọlọ́run àbáyọ ògbìn ẹ̀wò ìmọ̀ tún máa rún ma díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ jàre so yóò pé ìkọ̀ kúkọ tún lè jẹ́ nǹkan tẹ́ pé òun làwọn èèyàn gbá tiẹ̀ bí òun tún fẹ́ máa kọ ara àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí ilé ọlọ́run bá ròyìn wọn wọn ò ní imán lẹ́yìn bàtà bá ní imán wọn mọ̀ ṣiṣẹ́ dáadáa lẹ́yìn àgbà náà ìrántí ọlọ́run bá ní ó mọ̀ wà lórí ẹ̀mí wọn tí wọ́n lọ́pọ̀lọpọ̀ gbà ìrántí ọlọ́run bá ní ó máa wà lórí ẹ̀mí wọn nígbà tí wọ́n fẹ́ kọrin náà. ọlọ́run bá wọn ń ṣàlàyé àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn yìí ọlọ́run bá ń ṣàlàyé wọn fún wa wípé àwọn èèyàn yìí wà ń tásọ̀rú àwọn tó ṣe wípé wọ́n borí àwọn wọ́n borí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí mímbádìmọ̀ zulimu lẹ́yìn ìgbà táwọn tán jẹ́ àwọn kèfèrí tí wọ́n ti jẹ́ ẹni tó ṣe pé wọ́n lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣàbòsí wọn ẹ̀rí àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí tí ó ṣáájú lọ nígbà táwọn èèyàn kan di mùsùlùmí ìdí mùsùlùmí wọn wọ́n tún wá jẹ́ àwọn kọrinkọrin kan dídí mùsùlùmí àwọn kọrinkọrin kan wà tí wọn ò di mùsùlùmí wọ́n wá ń bú àwọn tán jẹ́ àwọn mùsùlùmí wọ́n ń bú ànábì wọ́n bú Islam wọ́n bá wọn tó jẹ́ pé wọ́n jẹ́ àwọn so olóbi jẹ́ wípé òṣìṣẹ́ ọlọ́run ọba náà wá yọ̀ǹda fún àwọn tí wọ́n jẹ́ ó yọ̀ǹda fún àwọn tí wọ́n jẹ́ àwọn kọrinkọrin mùsùlùmí náà táwọn náà ti tẹ́gbọ́n di kọrinkọrin di mùsùlùmí pé ẹ bu àwọn èèyàn yìí padà kò sí nǹkan tó burú ń bẹ̀ kò jẹ́ pé tẹ́nìkan bá jẹ́ ẹni tó jẹ́ wípé ó wà tí ò dáa sí tó búyàn nínú Islam èèyàn náà lẹ́tọ̀ọ́ tẹ́nìkan bá ní orí èèyàn dàrú èèyàn náà sọ fún pé orí rẹ̀ dàrú wọ́n kàn ní kéèyàn ọmọ jẹ́ kó jù bá ń lọ ni so kéèyàn ọmọ tún fi àfikún kíni ọlọ́run bá ní kéèyàn ọmọ jẹ́ ẹni pé yóò jẹ́ ẹni tó èèyàn ó fàfikún sí ọlọ́run bá sọ nínú Suratu Nisa aya one forty eight ọlọ́run ọba ní ọlọ́run ọba ní láàyò ibùlọ́wùlì jahara bisu iminal kọ́ọ̀d ọlọ́run ọba ní òun ò fẹ́ràn kéèyàn ò máa jẹ́ wípé téèyàn bá fẹ́ sọ̀rọ̀ pé tí ẹ ò ní dá orí ẹ ti burú gbogbo àwọn àwọn gbólóba ọlọ́run ọba lòun ò fẹ́ràn rẹ̀ kó mọ̀ sẹ́rù orílẹ̀ ayé ọlọ́run ọba lòun ò fẹ́ kó ọlọ́run ọba lòun ò fẹ́ kó rí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ní ilà àmàzùnì ọlọ́run ní àfẹ́tẹ́ bá ṣàbòsí sí ẹ̀ náà wọ́n sọ fún pé orí tiẹ̀ náà burú ọlọ́run ní pé ìwọ náà lágbára kó sọ pé orí tiẹ̀ náà burú so tó bá sọ bẹ́ẹ̀ kò sí nǹkan ọlọ́run ọba lọ́ba sọ nu sura mi nu suratu bakọ́rọ̀ aya one ninety four ọlọ́ni fani tada aleikum ọlọ́ni fatadu alei bi muslima tada aleikum ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ ẹnìkan nínú àwọn tó jẹ́ àwọn kèfèrí tí wọ́n bá kọjá àlàlé yín lórí ẹ má kọ́kọ́ bú wọn ẹ̀yẹ kọ́kọ́ bú kèfèrí ọlọ́ni ẹ má bú òòsà wọn torí pé wọ́n padà bú ẹ̀yin náà eléyìí ò ní dáa tábà lè kọjá àlàlé yín lórí ọlọ́ni bí wọ́n ti kọjá àlàlé yín lórí gẹ́lẹ́ ọlọ́ni ẹ̀yin náà kọjá àlàlé wọn lórí mẹ́rin kọjá àlàlé yín lórí yẹn ọlọ́ni kò sí nǹkan tó jẹ́ pé ó burú ń bẹ́ẹ̀ kó jẹ́ wípé ẹ̀yin náà tẹ́ jẹ́ mùsùlùmí ẹ jẹ́ ẹni tó ṣe wípé ẹ máa bá àwọn tí wọ́n jẹ́ àwọn àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí tí wọ́n bá bẹ̀rẹ̀ sí bú yín ẹ̀yin náà jẹ́ ẹni tó ṣe wípé ẹ̀yin náà máa bá wọn wí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ pé kẹ́ ẹ bá wọn wí sọlọ́wọ́n bá ń pelé yíyọ̀ǹda fún àwọn tó yẹ pé wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n ti jẹ́ àwọn kọrin kọrin tó wá jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn kọrinkọrin tí wọ́n jẹ́ kèfèrí wọ́n wá jẹ́ ẹni tó ṣe yí pé wọ́n wá lọ bú à wọ́n bú Islam wọ́n bú ànábì wọ́n tún bú àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí so eléyìí ló fi jẹ́ pé ànábì wá yọ̀ǹda fún àwọn tí wọ́n jẹ́ àwọn kọrinkọrin mùsùlùmí náà pé ẹ̀yin náà máa bá wọn wí padà so ànábì ànábì yọ̀ǹda pé kí àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí kọ́ máa bá wọn yí padà ṣùgbọ́n ànábì sàlám nígbà tí asáfùnù sábì tó fẹ́ máa bú tọ́wọ́ bẹ́ẹ̀ bú àwọn Kùráìṣì yìí o idhab ila abibakri. lọ́sọ́dọ̀ abubakiri so faliyu adiska faliyu adiska adisal kaomi wa ayami so kó sọ fún ọ adisal kaomi wa wa wa ayama wa asaba wa juhum wajibiri ilu maak kó sàlàyé fún ọ dáadáa ìran wọn kó sàlàyé ẹlẹyọkọ kọ́mọ ẹgbẹ́ àdọ́bàbẹ́ mọ bú àwọn èèyàn èmi náà tún wá ta bá mi pẹ̀lú ẹ̀ náà ìṣọ́lá bá ní pé kọ́ lọ bèrè lọ́wọ́ Abakiri dáadáa so ó yẹ pé òun mọ bóun ti yọ ànábì nígbà tí wọn fẹ́ yọ irun kúrò nínú gàárì bẹ́ẹ̀ lòun ti yọ ànábì òun ní jẹ́ ká ànábì kí ẹ̀rẹ̀ kankan ta bá ànábì tùgbọ́n àwọn tó ń jẹ́ àwọn kòrèṣì nìyí àwọn tó ń jẹ́ kọrinkọrin ń bẹ̀ náà wọ́n ń bú ànábì wọn ni àbá àwa náà ó bú wọn padà òṣìṣẹ́ bàbá wa ni ùjò máa bú wọn èbú níjẹ́ bẹ́ẹ̀ ànábì ni bú àwọn náà ànábì sọ fún àṣẹ àmúlò sábì nínú ìwáyà mi ni pé àjìhìm ah, bú wọn wà jìbìrìlù mark jìbìrìlù bẹ pẹ̀lú ẹ̀ yóò tún máa ràn ọ́ lọ́wọ́ pé kò fi bú wọn. tẹ́gbẹ́ àwọn adájọ́ àwọn kẹfìrí náà wọ́n ó rí lísì orin yẹn tí wọ́n dẹ̀ máa lẹ̀ mọ́ káàbà táwọn yóò sì máa kọ́ káàkiri ọ̀rọ̀ ẹ̀yin ni tẹ́ jẹ́ mùsùlùmí náà so ẹ máa jẹ́ tẹ́ pé yóò máa dá ọ̀rọ̀ padà sí wọn kí wọ́n máa dọ́rọ̀ padà sí wọn ọlọ́run bá ní pé kéde káwọn tán jẹ́ mùsùlùmí wa mùsùlùmí náà wá ń kọ orin wọ́n dọ́rọ̀ padà sí wọn.

orin táwọn mùsùlùmí wá kọ ló wá sẹ́kù lónìí olónìí orin táwọn mùsùlùmí kọ tí wọ́n fi bú àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí tí wọ́n fi bá wọn wí so gbogbo orin tí wọ́n ń kọ so ó pọ̀ tó jẹ́ pé orin tí wọ́n kọ jẹ́ pé wọ́n fi jẹ́ pé wọ́n bá àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí wọ́n bá wọn wí gan so wọ́n dẹ̀ bá wọn wí wọ́n jẹ́ kó wọn pé àwa o wàjíbírí lo àmínú láì fi hìnà so jìbìrí ìlú ń bẹ lọ́dọ̀ tiwa títún ràn wá lọ́wọ́ so àwa lẹ́ni tí ń ràn wá lọ́wọ́ so tó yẹ kó ju tiẹ̀ yín lọ so látara bẹ́ẹ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn kọrinkọrin òṣìṣẹ́ ọlọ́run bá yọ̀ǹda fún wọn ó pàmìtì wọn pé kí wọ́n jẹ́ ẹni tó ṣe pé wọ́n máa bá àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí kí wọ́n máa bá wọn wí yẹn ni pé wà ń tásọ̀rù mi bá di màá zolimu. so wọ́n lẹ́yìn ìgbà tí wọ́n ṣàbòsí sí wọn àwọn náà wá jẹ́ ẹni tó ṣe wípé wọ́n lo orin wọn láti ṣe kíni o láti fi borí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí àwọn tí wọ́n jẹ́ àwọn alábòsí òṣìṣẹ́ ọlọ́ba sọ náà àdìsí rẹ̀ onímọ̀tò fún òṣìṣẹ́ ọlọ́ba sọ báyìí pé ọlọ́run ọba sọ àyà kalẹ̀ nínú àwọn nínú ọlọ́run ọba ti sọ àyà kalẹ̀ ó sọ àyà orin ó sọ kalẹ̀ báyìí wá ní inal mọ́mìnà yìjà ìlú bí sẹ́yìn kó jagun pẹ̀lú ẹ pẹ̀lú dà kó tún fi àwọn jagun sọ ìgbẹ́ náà bá mọ ọ̀rọ̀ sọ kó sọ̀rọ̀ yẹn náà tẹ́nìkan bá kọ kankan mùsùlùmí lè sọ̀rọ̀ kó lo ahọ́n rẹ̀ ní ti ń jáde láhọ́n rẹ̀ orin yẹn kò bá àjò orin kò bá àjẹ́ ọ̀rọ̀ ẹ̀ka wá lùlù sí ni ò dáa ó wá ní wàlẹ́dì nafsi bìyẹ́dì làkà ánàmá tẹ̀rìmọ́nà òun bìyí nádé àdùnàbìlì ayáza ó ní mo fi ẹ̀mí mi mo fi búra fún yín orin tẹ́yìn tẹ́yìn tẹ́yìn tẹ́ ń kọrin tẹ́ ń bí ìgbà tẹ́ ni torí orin a máa dùn àwọn tí orin nígbà míì orin ẹlòmíràn ẹnìkan sọ nu wa pé kí wọ́n máa kí wọ́n máa gún wa ní ọkọ̀ kí wọ́n máa sá wa ní àdá kí wọ́n máa nínú orin rẹ̀ ni kí wọ́n máa sá wa ládàá kí wọ́n máa sá wa lọ́kọ̀ ó dùn mọ́ wa nú ju pé kí wọ́n máa bọ̀mọ́lẹ́ àbí wa jẹ lọ kí wọ́n máa forí bọ̀mọ́lẹ́ àbí àwọn jẹ lọ. so ó sì rí pé àwọn àwọn ò ní kà sí pé kí wọ́n kó gbọ́ nǹkan kó fi ọkọ̀ gbọ́ àwọn àwọn ò ní kà sí mọ́ kí wọ́n máa sọ pé ọmọ àlè làwọn kíníkan làwọn nìkan ni wọ́n bí àwọn nu so sọ̀rọ̀ bá ní pé ẹ ti ń bú wọn yẹn bíbú yẹn ó ń wọlé sí wọn láàjú owó ọ̀fà gangan lọ so sọ̀rọ̀ bá sọ bẹ́ẹ̀ táwọn pé sọ̀rọ̀ bá ó recognize pé kéèyàn kọ kap kéèyàn kọ poem poem yẹn làwọn àfáà tí wọ́n jẹ́ àwọn tí wọ́n fẹ́ sọ àwọn èèyàn nù òní wọn wá ń yí lọ síbi pé orin orin dáa so ká mọ̀ sí ilé ìgbọ́ yìí rárá so ọlọ́run bá ń sọ fún wa pé àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí wọn ta sọ̀rọ̀ àwọn tó ṣe yí pé wọ́n padà wọ́n wíìrì àwọn kèfèrí lẹ́yìn ìbàdàn àwọn kèfèrí ti ṣàbòsí wọn àwọn ní wọn kọ́ ṣàbòsí àwọn kẹfẹ́ níyẹn ló ṣàbòsí so wọ́n ń ṣàbòsí àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí wọ́n ń bú wọn ọlọ́wọ́n ni pé káwọn náà wọ́n padà máa bú wọn so wọ́n á padà wá bú wọn wọ́n á padà wá wíìnì àwọn kèfèrí ọlọ́wọ́n ni kí orin àwọn kèfèrí ó parẹ́ kó má wúlò mọ́ ọlọ́wọ́n á ṣe orin àwọn tí wọ́n jẹ́ orin àwọn mùsùlùmí ọlọ́wọ́n á ṣẹ́kù so ló yẹ pé asarfun sabit adáàtú fún mi pé orin kíkọ Islam recognize ìbúdẹ pé eh, àwọn kan náà tó ń jẹ́ àwọn sọ̀rọ̀ àbáwọn ìfẹ́kẹ́ pé èèyàn pọ̀ wọ́n ní àdìsábì rẹ̀ gbà wá ó lọ ní pé Umaru kọjá pẹ̀lú asaminu sábìtì ìjọ kan wàhùwà yóò ń ṣe ní fil masjid ó dẹ̀ ń kọrin inú mọ́sálásí fáwọn èèyàn ó ń kọ prayer fáwọn èèyàn inú mọ́sálásí inú mọ́sálásí gangan falahadọ ilé ìfanazọrọ ilé ó wá wò ó níwòkuwò pé ah ìkíni irú kí tún ní ìbá ṣe kura ah, náà wá àṣìlọ ẹ̀kọ́ bọ́sẹ̀ fáwọn èèyàn inú mọ́sálásí kó máa ka Kùránì kó máa ka dísì àníbísàlásán fáwọn èèyàn mọ́sálásí orin Umaru ti wò ó ń wò dáa ó wà fi ìmọ̀ ni wà khairu mink owó ni mo ti ń kọ nínú mọ́sálásí tó yẹ pé ẹni tó lóore jọrọ ti ń sànà bí ó wà ń bẹ̀ tẹ́ kò sí ní mọ́ kọrin jọ náà so so umaru wa dákẹ́ tí umaru wa rẹ̀ ti gbódòdó yìí máa dákẹ́ ni so ó dákẹ́ so súnmọ́ ìtafàtà àsáyìn wa wà bí òrera ọ wá bẹ̀rẹ̀ ó ní òṣìṣẹ́dọ̀ kabila mo fọlọ́ ń bẹ̀ ọ́ ó ní mo fọlọ́ ń bẹ̀ ọ́ wípé àlìsẹ̀mí tàbí sàlám yakun ìjọba náà sàlám tàbí sàlám wípé ajibu anni nínú mọ́tò tí mo ń kọ́ ní mọ́tò tí mo sọ pé ìwọ mo ń kọ́ nínú mọ́sálásí ànábì tàbí sọ pé máa bá mi fún àwọn èèyàn lésì máa fún wọn mo tún fẹ́ kọ́ máa fún wọn lésì mo ń gbọ́ àlàó máa àyídìí mi rú ìlùkùdùs pé ìwọ ọlọ́mọ bá ń ran ọkùnrin lọ́wọ́ pẹ̀lú jìbìrì ìlú rú ìlùkùdùs máa kọ orin mo ń gbọ́ ànábì máa kọ́ mo ń gbọ́ sòṣọ́rọ̀ bá máa sọ bẹ́ẹ̀ fáwọn èèyàn kó máa kọrin wọ́n ló sọ bá pé mùsùlùmí bá wá ń béèrè orin kọrin kọrin kọrin kọrin kan náà àwọn kẹfẹ́rí tó ti kọrin gan ni o tó yẹ kó ti kọrin lọ wọ́n pe ẹni tó nínú àkọ́kọ́ tó ti kọrin ẹni wọ́n pe ní umaya bunu abisoliti àsọyìn náà fún padà bẹ̀rẹ̀ tafsir so ah wa òṣèlú bá ní mọ ọkọ orin ó kọ tóbi ọgọ́rùn òṣèlú bá ní mo tún fẹ́ gbọ́ sí i o tún kọ sí i ó tún kọ sí i tó pé ó jẹ orin tó ẹni yẹn kọ kẹfẹ́rí ni o kò jẹ kó padà jẹ mùsùlùmí òṣèlú bá ní amana shiruhu wa kafara qalbuhu so orin rẹ̀ orin rẹ̀ orin rẹ̀ ìmọ̀ ní bẹ́ẹ̀ orin rẹ̀ ṣùgbọ́n gángan kẹfìrí ni so ẹlòmíì a máa sọ̀rọ̀ gbà mí tẹ́pẹ́ ọ̀rọ̀ rẹ̀ ò wúlò so ìṣọ́nà bá ah ìmọ̀ ní bẹ́ẹ̀ orin rẹ̀ ṣùgbọ́n kò wá jẹ́ mùsùlùmí so àwọn orin orin ẹ̀ kìí sórin tẹ́nu kọ́nù Islam ṣùgbọ́n bá tún tẹ́tí gbọ́ so lóbi sọ pé poem kò sí nǹkan tí ò bẹ́ẹ̀ fi kéèyàn kọ́ so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń ṣàlàyé fún wa náà ayé tó tẹ̀lé. wàsàyà alamúlẹ́dì nàdọ́làmù ayé àmú. ọlọ́ni wáṣáyá alámúlẹ̀dí iná zọ́lámú ayàmù ńkọ́lábì yáhùn ńkọ́líbù ọlọ́ni àwọn akọrinkọrin tí wọ́n wá ṣàbòsí ọlọ́ni fàṣàyà àlàmù ọlọ́ni wọ́n ń bọ̀ wá mà àwọn tí wọ́n ṣàbòsí náà kọrinkọrin tí wọ́n kú pẹ̀lú àbòsí yẹn tó pé wọ́n bú Islam lóòótọ́ lórí wọn hàn mọ́ bẹ́ẹ̀ wọ́n bú Islam wọ́n dẹ̀ wá kú pẹ̀lú ìbú ìsìlámù yọ̀rọ̀ ni wọ́n ń bọ̀ wá mọ́ ayélujára nǹkọ́lá bí ìyá nǹkan lẹ́gbọ̀ ọ̀rọ̀ ibi tí wọ́n padà sí wọ́n bá nàbí wọ́n bú ìsìlámù wọ́n bá mùsùlùmí ọlọ́run fásitì ayé alam alẹ́dínà zọ́lámù ayélujára nǹkọ́lá bí ìyá nǹkan lẹ́gbọ̀ ọlọ́run ni ibi tí wọ́n ṣẹ̀rí padà sí ọlọ́run ni wọ́n ń bọ̀ wá mọ́ àwọn afáwọn sọ ma pé àwọn tó jẹ́ àkọrin kọrin tó jẹ́ àbòsí lọ́wọ́ bá ṣe lè kàlẹ̀ gbogbo ẹni bá ń ṣàbòsí náà lọ́wọ́ bá ń bá wí torí pé àbòsí òṣèlú bá ní ìyá kun wà zọ́lùmọ́ ọlọ́run ní ẹ̀sọ́ra ọlọ́run ní ẹ̀sọ́ra pábòsì fàyín náà zulma zulma tu yọ mílíkì àmà torí pé àbòsí náà bá ń ṣe zulma tu yọ mílíkì àmà ni òkùnkùn ní òkùnkùn biribiri yọ wà ní mílíkì àmà so ló fi jẹ́ pé ká sọ́ra fún ìmọ̀ jẹ́ ẹni tí ó máa ṣe àbòsí àwọn eléyìí sábòsí islam wọ́n gbọ́ islam yìí wọ́n wá tí wọ́n bú islam tó ń gbọ́ yìí wọ́n gbà náà bí iye lójijì ọlọ́run ọba wọ́n tí wọ́n bú ìṣẹ́ ọlọ́run ọba wọ́n gbà mùsùlùmí lẹ́yẹ lẹ́ni rẹ̀ wọ́n tí wọ́n bú àwọn mùsùlùmí wọ́n tún bú àwọn ń bú àwọn obìnrin mùsùlùmí wọ́n ń bú àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ àwọn ènìyàn ọlọ́run ọba látara bẹ́ẹ̀ ọlọ́run ọba ni wọ́n ń bọ̀ wá mọ́ ayéyàmù nkọ́làbí ibùsẹ̀rí sí nkọ́làbá ni ké bìmánà rùjò ọ̀rọ̀jà ó sẹ́rí so ayéyàmù nkọ́làbí ibi tí ó jẹ́ sẹ́rí sí ya nkọ́lìbù tí wọ́n sẹ́rí sí kò sí bí wọ́n sẹ́rí sí jùlọ náà so mi pé ibi tó burú lọ́lọ́wọ́ ni wọ́n bá wọn padà wá jẹ́ tó ṣe pé wọ́n sẹ́rí sí torí pé wọ́n jẹ́ ẹni tó jẹ́ ẹni tó ṣe so eléyìí náà nìkan tí tẹ̀fsìrì bí àti lágbára mọ́ láti ṣe tẹ̀fsìrì sórọ́tù ṣùárọ̀ òun náà ni eléyìí so kí ọlọ́run bá kó fi jẹ́ kí a ní àgbọ́yé ju bẹ́ẹ̀ lọ so sóra tí ó tẹ̀lé òun náà ni suratul furqan òun náà ni sóra tí ó tẹ̀lé náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga. so ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó fẹ́ ṣàlàyé fún wa nínú súrà tí a bọ́ sí i so súrà Al-Furqan nǹkan tó ń pè ní Al-Furqan òun náà ni orúkọ kan ló jẹ́nu àwọn orúkọ Al-Qur'ani ìmọ̀ sòǹpìyà láàrin òdodo àti irọ́ òun náà ni Kùránì jẹ́ àwọn àfáà sàlàyé fún wa pé ọlọ́run ẹni pe tó fòrè kọ́ torí pé a nísìnyí pè ní aṣọ àrọ́ torí pé a ọ̀rọ̀ kan tó ń jẹ́ aṣọ àrọ́ níbẹ̀ eléyìí náà a lè ṣàfitì pé ọlọ́run dárúkọ kọ́ ọ̀nù ní ẹ̀ẹ̀mẹ́ta nínú yìí ẹ̀ sọ ní ọbí jẹ́ pé nǹkan tí a súrà bá sọ̀kalẹ̀ nílùú mọ́kà ìgbà míì wà tó jẹ́ yí pé àwọn àyà kọ̀ọ̀kan bẹ̀ tó jẹ́ pé wọ́n lè sọ̀kalẹ̀ nílùú Madina wọ́n láwọn àyà mẹ́ta kan wà ń bẹ̀ àyà tó bẹ̀rẹ̀ láti sixty eight dé seventy láti bí wàlẹ̀dínà láyé dìrú náà máa láyé láàn ákọ́r àwọn àfáà kan sọ wípé ìkẹ́ bíbélà bá ti sọ àti kọ̀tádà wọ́n ní àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta yìí o ibi tó ti sọ̀kalẹ̀ ibẹ̀ jẹ́ ibi tó ti sọ̀kalẹ̀ ó jẹ́ ìlú Madina so lẹ́yìn wá gbà náà súrà yìí òun náà ni ìkan nínú àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà tí wọ́n ń pè ní Isham bunu ìkan nínú àwọn sọ̀hábà ni ó ka síwájú furikọ́ọ̀nù láyé ìgbàlọ́ bíbẹ láyé ló kà Umaru dẹ̀ wà ń bẹ̀ Umaru wa Umaru wa rí ti ń ka Kùránì yẹn Umaru ní fasitamaatu kira àti mo tẹ́tí mo sáà ń gbọ́ ti ń kà báyìí fáìlà wà yẹ kọ́rọ̀ wà láwùrú fi kẹ̀sí ìrọ̀tìn ó ní bí mo ti wá rí báyìí ni pé mo rí pé kùránì isa ń kà á lórí àwọn aráàfin ètò ṣe yí pé ó pọ̀ gan tó pé kùránì ọ̀nà méje ọ̀tọ̀ọ̀tọ̀ lálégbà ka kùránì tẹ́gbẹ́ tí wọ́n bá bẹ̀rẹ̀ sí í kà á eléyìí ọ̀gbọ́dọ̀ jẹ́ ìmọ̀ ìṣọ́ nǹkan kan náà ni wọ́n ń ka abẹ́ kankan náà ni túmọ̀ rẹ̀ kò yí padà rárá fáwọn tó bá mọ̀ nípa ilmu riwayat àtàwọn kiraat ni wọ́n ń gbẹ̀láyà nàìjíríà sàlám kò ní jẹ́ nǹkan tó gbajúmọ̀ so ẹni yìí bá bẹ̀rẹ̀ sí í ka kùránì yẹn ó ń ka ní àwọn rìwáyà àti oríṣiríṣi ló bẹ̀rẹ̀ sí í ka so ó ní lámúyúkúrì lámúyúkúrì ní à fẹ́ pé ànàìjíríà sàlám ò ká fẹ́mi lámúyúkúrì ní àròsúlùlá sallallahu alaihi wasallam òṣèré wọn bá ò ká báyẹn fẹ́mi máa wé kí ní ká yìí oríbi tí ń ka gan-an mo bẹ́ẹ̀ lè lọ fàkínítù sàwírù fi sọ̀lá torí pé ń kírun fún wa ni ó ní mo fẹ́ lọ bẹ́ẹ̀lù lóbi títí kírun pé àbí kí ni sọkùnrin yìí ó ní mo wá bàtà sọ bárùtù mo ṣe sùúrù àtà sálámà tóbi sálámà tán wàlà bábùtù wù mí da ìhì bó ti sálámà tán ni mo kó lásọ ìwà ètò nǹka yìí kò yé mi ó ní mo wá bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ pé má ní àkàrọ̀ àka àdí ìṣòro àlẹ́ ti ìsẹ̀mí ìtúkà tẹ̀kọ̀rọ̀ ta ló ka Kùránì tí mo gbá tó ń ka yìí tó ń ka yìí tí mo gbọ́ lẹ́nu ẹ̀ tó ń ka ta ló ka fún ọ òun náà sọ báyìí pé akọrọ àní àròsọ sàṣàṣàn òṣìṣẹ́ ọlọ́run ọba ló kà fún mi ọ̀rọ̀ sọ fún ah ó ní wàkúrìtù ó ah ọmọ ní ah kàdápítà irọ́ ló pa o àmì kọ́ ló kà fún ọ o ah ó lóun sọ pé òṣìṣẹ́ ọlọ́run ọba fàyín náà rọ sọ́ra sàṣàṣàn kọ́ di akọrọ àní àlàgẹ́rì mọ́ kọ́ra òṣìṣẹ́ ọlọ́run ti kà fún mi kì ah ọ ni wọ́n fàǹtọ̀láktù bíi àkúdù ìlọsọ̀rọ̀ sàlám wà lọ pẹ̀lú ẹ̀ mo wá mú lọ́dọ̀ anabi sàlá mo wá mú lọ́dọ̀ anabi wà lọ́dọ̀ anabi pé wà anabi yìí ní sẹ́mi tó aza yẹ kúrọ̀ suratul furqan ala urufin lamtukuri ní a mo wá pé ẹni yìí nǹkan kùránì lórí àwọn ará àfikà tó kà bẹ́ẹ̀ fún mi òṣìṣọ́lọ́mọ ni fàkọ́ òṣìṣọ́lọ́mọ ni àrùsílẹ̀ òfilẹ̀ yóò kà òṣìṣọ́lọ́mọ ni àkìrí náà ìṣàn ó ní wọ ìwọ ìṣàn bóyá kà á fún wa kà á fún wa wọn ni ìṣọ́lọ́mọ ìwà kà wọ́n ti wọ́n bá wá tó wá kàtà ànábì ní kàdálíkà unzilat òṣèlú ọba bí wọ́n ti sọ àwọn àyà ẹ̀ kalẹ̀ náà ló ti kàn kò sí èméjì bẹ́ẹ̀ so eléyìí sọ fún wa pé alẹ́ ka Quran oríṣiríṣi ọ̀nà so àdìsí ló fi rinlẹ̀ yìí pé alẹ́ ka Quran ní àwọn oríṣiríṣi so wọ́n ní àdìbò àwọn ìwọ ọmọlù náà ìwọ náà ká tiẹ̀ ọmọlù náà ni mo wá kà ìgbà tí mo wá kà tó sọ́yọ́ bá náà kazalika unzilat òṣèlú ọba ni bó ti sọ̀kalẹ̀ náà nù tí ò sí èméjì bẹ́ẹ̀ ìdíwọ́ náà sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ náà ló ti sọ̀kalẹ̀ jìbìrìlù wá wá ka méjèèje fànàbí lọ́tọ̀ọ̀tọ̀ gbogbo ẹni bá kà bẹ́ẹ̀ pé yóò máa dìrọ̀ fún un gbẹ́kọ̀ọ́ kó jẹ́ pé kíkà yẹn jẹ́ dialect lárúbáwá ló yàtọ̀ síra wọn nǹkan tí wọ́n ti máa ń pe nǹkan lẹ́nu ó máa ń yàtọ̀ síra wọn ìgbà mi lárúbáwá mi lọ pé hamza nígbà míì irú kọ́rọ̀ àní ìsìn ó jẹ́ pé níbo mi ni ó jẹ́ kò ní jẹ́ à ìwọ́n ti parí ó kàn jẹ́ so irú àgbo tí mo ń ṣẹlẹ̀ nìyẹn so ara nǹkan tó yẹ pé ó ń ṣẹlẹ̀ ń bẹ̀ nìyẹn ló fi jẹ́ pé sọ́ba iná azal quran quran tẹ̀ ń wọ́yọ̀ unzila ala sabuati aharufin sọ́ba ni ó sọ̀kalẹ̀ ní arafi èdè méje ló fi sí dialect méje ló fi sọ̀kalẹ̀ fàkọ̀rọ̀ uma tayassara min ẹ máa ka ètò bá rọrùn bẹ́ẹ̀ so sura yìí sura kan tó jẹ́ pé wọ́n kà lójú ìṣọ́lẹ̀ wọn bá náà ni tí wọ́n ẹbí Kurani, tẹ́ Kurani kùránì tá a kọ́ lẹ́lẹ̀ a kọ́ lẹ́lẹ̀ bí tawatur bàtẹ́fẹ́ kọ kùránì lẹ̀ gbogbo àwọn ìtọ́wà nù ìtànàbí sàlám ti kọ sínú ilé rẹ̀ ni wọ́n kọ sílẹ̀ lẹ̀ fún wa yìí kó ní wàá tó kọ́ lẹ́lẹ̀ gbogbo sàhábà kọ̀ọ̀kan ló wà pẹ̀lú tó há sórí àti nǹkan tó kọ́ lẹ́lẹ̀ báyìí kó tó kọ́ lẹ́lẹ̀ tó wà rí pé ó tálì pẹ̀lú nǹkan tó wà lọ́dọ̀ òṣìṣẹ́ ọlọ́mọba tó wà lọ́dọ̀ òṣìṣẹ́ ọlọ́mọba kó tó kọ́ so omi ọtí ṣe gbé wọn lẹ́gbàá dáni kó kó kó gbé ẹjọ́ báyìí tó di odidi báyìí pé ìta kójọ ní yàrá nàbísà sálàmù ní kùránì ló didi báyìí àwọn ará dáńgbà ẹ mọ̀jà sọ pé àárín láàmú lò ẹ jẹ́ kẹ́lẹ́ kọ̀ọ̀kan wa máa ṣẹ̀rí lórí nǹkan tá a kójọ yìí kálukú wa ń wá wa ń kà bẹ́ẹ̀ wọ́n ń kà wọ́n ń kà ló fi jẹ́ pé àwọn àyà kan àyà kan péré àbí àyà àbí làkọ̀dìjà akùn so ọ̀la àdàrẹ́ pé wọn ò tí ì rẹ́ nìkan kó wá kà fáwọn kó tó pẹ́ nìkan ló wá kà fáwọn káwọn kan tó wá kà fún wọn àwọn èèyàn mú àwọn èèyàn àwọn èèyàn àwọn èèyàn kà lórí àwọn èèyàn kà lórí ṣùgbọ́n wọn ò mú kíkọ tí wọ́n kọ́ lẹ̀ wá àwọn ni àbàdàn wọn tó kọ́ lẹ̀ lẹ̀ nǹkan méjì láti máa gbà wọlé àwọn tó kọ́ lẹ̀ látàwọn tó wá sórí so látara bẹ́ẹ̀ kùránì yìí o tá à ń kà fún wa yìí bó ti wá ọ̀dọ̀ ọlọ́ba gẹ́lẹ́ òun náà nìkan tí à ń kà fún wa yìí so ká mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́run ọba òun náà nìkan tí à ń kà yìí so kọ́lọ́n yìí ká ti ara bẹ̀ rí ọ̀nà ọlọ́run kọ́lọ́n yìí ká ara bẹ̀ rí ìbínú ọlọ́run sọlọ́ bá bẹ̀rẹ̀ súrà yìí pẹ̀lú gbólóhùn bisimilahi so àwọn àfáà wọn sọ pé wọ́ọ̀dù yìí wọ́ọ̀dù kan tó òun náà ni pé ọlọ́run ọba o ọba tó ṣe yí pé ó ní gbogbo nǹkan tí a lè rí rẹ̀ lọ́dọ̀ ọmọ èèyàn ara òun ló ń jẹ́ tabaraka ọlọ́run ọba ìyìn tó ọlọ́run ọba ní a lè rí rẹ̀ lọ́dọ̀ ẹnìkan káwọn ni a ah, ọlọ́run ọba ó ní kinní kan ẹnìkan náà wá ní nǹkan tó ṣe déédéé tọ́lọ́run ọba ní kò ṣe ṣe kò ṣe é ṣe ìfẹ́ni náà ntọ́lọ́wọ́n ọba ní kan ah bọ́lọ́wọ́n ọba ti ní kinní yìí o bẹ́ẹ̀ lẹ́ni náà ni o ọlọ́wọ́n ọba ní agbára kan ní ah, ènìyàn náà agbára àwọn àtọ́lọ́wọ́n fẹ́ ṣe bákan kan wọn lọ́wọ́ bá ní owó kan ní owó àtọmọ wọn owó àtọmọ wọn lọ́wọ́ bá bẹ́ẹ̀ sọ ọlọ́wọ́ bá tayọ ẹnì kọ̀ọ̀kan wa so ọlọ́wọ́ bá ọba tó tayọ tàbá ọlọ́wọ́ bá ó tayọ gbogbo ẹnì kọ̀ọ̀kan wa dára kò sẹ́ni kan tó súnmọ́ ọlọ́wọ́ bá rere ọlọ́wọ́ bá pọ̀ àlùbáríkà rẹ̀ pọ̀ gbogbo ẹ̀ ló pọ̀ gbogbo ọlọ́wọ́ bá ní ló pọ̀ débi pé èèyàn ò lè sọ pé nǹkan kan báyìí làwọn tẹ́wọ̀ ọmọ èèyàn wa ní nìkan ni pé nǹkan báyìí là ní lẹ́gbẹ̀ẹ́ tọ́lọ́wọ́ bá ní ọlọ́wọ́ ti máa ta gbogbo tó gbé bá bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ mi ti máa fún yín báyìí ọ̀rọ̀ bíbà téèyàn ju abẹ́rẹ́ sínú omi òkun téèyàn wá yọ jáde padà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ti rí tó téèyàn bá yọ abẹ́rẹ́ jáde kó nu omi òkun abẹ́rẹ́ ò ní mú nǹkan kan nínú omi yẹn yóò kọ́ ara kò sí ìyàn tó fẹ́ ṣiṣẹ́ ara rẹ̀ so ìgbà tó bá ti ń jáde báyìí ẹ̀kan náà lómi ó gbé kó la rẹ̀ sọlọ́ máa gbé kó tí nǹkan kan kù náà láwọn ọlọ́run bá sọlọ́run báyìí ni tàbárọ̀kà ọlọ́run báyìí ni tàbárọ̀kà lẹ́dí nazzala sọláwọn ọba gẹ́gẹ́ bó ti máa ń ṣàlàyé ní ilẹ̀ nílùú mọ́kà àwọn àfáà ṣàlàyé fún wa wípé àyàtà fẹ́ máa kà yìí kò síyèméjì ń bẹ ọlọ́run ọba yóò máa ṣàlàyé fún wa ń bẹ àwọn nǹkan tó ṣe wípé yóò máa jẹ́ pé ọlọ́run bó máa ṣàfọmọ Qur'an yóò máa ṣàlàyé tó àwọn ará mọ́kà ò fẹ́ gbàwé ọlọ́run bí sàṣà tó mú wa gbọ́ wọn ò fẹ́ gbàgbọ́ ọlọ́run bá gbọ́dọ̀ ṣàlàyé Qur'an dáadáa so ọlọ́run bó mọ sàlàyé agbára rẹ̀ fún òun ní gbogbo nǹkan yóò sàlàyé pànàbí òṣìṣẹ́ gbọ́dọ̀ tẹ̀lé ọlọ́run bó sàlàyé pé ọjọ́ gbèǹde àlùkìyàmọ̀ ń bẹ gbogbo ẹ̀ ọlọ́run bó mọ sàlàyé nínú súra yìí so kò sí èméjì mi ọlọ́run bó mọ sàlàyé gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ́wọ́ bá fẹ́ sàlàyé fún wa nínú súra yìí ló jẹ́ pé ìdánwò àkọ́kọ́ bẹ̀rẹ̀ ni pé kùránì ó sàfitì sára rẹ̀ pé òun tóun ní gbogbo oore tẹ́nìkan kan ò ní irú ẹ̀ ò ní alladhina zala al-furqan ẹni tó ní oore tí ẹnìkan kan ò ní irú ẹ̀ ni ẹni tó ṣe pé nazala al-furqan òun ló sọ nǹkan tá à ń pè ní furcon kùránì òun ló sọ kalẹ̀ ìdí ń sọ ìpìyà láàrin òdodo àti irọ́ kùránì ni kùránì ló wá pé káwọn èèyàn mọ̀ wípé eléyìí ni àrọ́ọ̀mù eléyìí ni halal nígbà tí kùránì ó fi dé àwọn èèyàn mọ̀ yàtọ̀ láàrin àrọ́ọ̀mù àti halal mọ̀ ibi lórílẹ̀ ayé lónìí tí ì bá ṣe kùránì ní orílẹ̀-èdè wa láyé lónìí kò sí ẹjọ́ mẹ́rin láàrin àràmà òfin tó ń ṣe ní gbogbo ibi tó ń ṣe ń ṣòfin ní ilé ìgbìmọ̀ àṣùmí àìmọye nǹkan tó jẹ́ àrọ́ọ̀mù ni wọ́n sọ di àlàálì àwọn èèyàn ló jẹ́ aláìní wọn sọ di àrọ́ táwọn èèyàn ń ṣe lónìí lórílẹ̀ ayé lónìí òfin ni wọ́n sì ń ṣe ṣùgbọ́n òfin tí wọ́n ń ṣe yẹn náà ọ̀dí dọ́là sọ di àlá wọ́n sọ di àrọ́ dọ́là sọ di àrọ́ wọ́n sọ di àlá. so inú ẹ̀sìn Islam nìkan ló jẹ́ pé a ti ní pé eléyìí ni àlá tí ànábì ó ṣàlàyé pé eléyìí ni àlá eléyìí ni àrọ́ so Kùránì nìkan ló lè ṣàlàyé ẹ̀ fún yàn ìlórí ọmọ èèyàn ò lè gbé lórí ọmọ èèyàn ò lè gbé láíláí ọlọ́run máa ala abdi ọlọ́run ọba yìí nǹkan tí ń so ìpínyà láàrin irọ́ àtòdodo àlá ábúdì yìí ọlọ́run bá sọ̀kalẹ̀ fún ẹrú rẹ̀ sọ ọlọ́run bá máa ń pa anamisa salam ní ẹrú rẹ̀ torí pé ìjẹ́rú yẹn gangan ológa jù ní okò anamisa salam òṣìṣẹ́ ọlọ́run bá ní pé dáa fẹ́ pè mí fakulu abdullahi wa rasul tẹ bá kọ́ fẹ́ ẹ má pè mí lẹ́rú ọlọ́run ọlọ́run bá sọ pé jésù gan aláyẹ̀ sẹ́ńkì falùmọ̀ sí wọn yẹ kún abdan lila jésù gan sọ pé òun ìṣẹ́rú ọlọ́run gbàdúrà bíi tí gbé lẹ́lẹ́ wọn ní ìní abdullahi ọlẹ́rú ọlọ́run ọlọ́run àwọn màláìkà náà súnmọ́ wa gan ẹrú ọlọ́run ni wọ́n jẹ́ ọlọ́run bá rán wọn ṣẹ́ ni àwọn màláìkà gan tó tún sánmà kẹ́nìkan ọlọ́run yìí ṣe ẹrú ọlọ́run ni so ẹni kí n sọ ọlọ́run so ẹrú ọlọ́run gbogbo yẹn látọ̀ kiri ọlọ́run àgbà pé ọlọ́run ọba ọba tó pé ó sọ àlìfòrìkọ́n ọlọ́run ọba tó sọ kalẹ̀ kùránì ti ń sófin aláàrin irọ́ àti òdodo lórí ẹrú rẹ̀ kí ló lọ́wọ́ bá fi sọ kùránì kalẹ̀ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ fáwọn tẹ́jà àwọn mẹ́ka ọlọ́run ìlíyẹ̀kúnà ọlọ́run nítorí kí ànábì ò lè bá a jẹ́ lílẹ̀ álámínà nàdírọ̀n kánábì ò lè bá a jẹ́ olùkìlọ̀ fún gbogbo ẹ̀dá kánábì bí yàtọ̀ sí gbogbo àwọn ànábì tó sẹ́kù nìyẹn ànábì yàtọ̀ sí gbogbo àwọn ànábì tó sẹ́kù ní títí ẹ̀ ọ̀rọ̀ ló bá yàtọ̀ ọlọ́run bá ran sí àlìjànú àti èèyàn ọlọ́run bò ran ànábì kankan síwájú kó ran sí àlìjànú èèyàn nìkan lọ́rọ̀ ẹlẹ́ẹ̀kejì náà bìsì àbẹ̀sí gbogbo wọn ni pé ọlọ́run náà bìsì gbogbo ayé pátá yẹn lọ́wọ́ náà bìsì bẹ̀tẹ̀ àwọn tí wọn ọlọ́run kan ra wọn sínú àkàn péré ni kò yẹ náà bá wọn sí gbogbo ayé nu gbogbo wọn. so olóbi jẹ́ pé àmọ̀ kò sọ ọlọ́run bá ọlọ́run ní lílẹ̀ ẹ̀rí ni lílẹ̀ alamina gbogbo ẹ̀dá pátá yẹn lọ́wọ́ máa ní kó wá jẹ́ nàzírọ́ ẹ̀ tó wá kìlọ̀ fún wọn. so inṣàlá àmọ̀ abátẹ́ sí náà lọ́la kí ọlọ́run bá kó sọ́dí ọ̀rọ̀ fún wa ìta gbọ́ ìkọlọ́njẹ́ wúlò fún wa èmi tí mo subhanaka abdi subhanaka allahumma bi amdi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik so gbe bóyá wọ́n bá lu ìlú àbí gítà àbí àwọn kan mi níbi ẹ̀kú bóyá tó lè pèsè so àwọn fíìmù kan lè wà náà lẹ́kọ̀ọ́ máa ń wọ́n lẹ́kọ̀ọ́ bóyá bí wọ́n lu ìlú àbí gítà nǹkan kan ṣe bó ni àti máa ṣe wọ́n. so alhamdulilayi wọn béèrè question yìí pé àwọn fíìmù kan wà tí a máa ń wò náà tó jẹ́ pé wọ́n ó lu ìlù àbí sí so ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan ló ń kóbá lórílẹ̀ ayé lónìí torí pé àwọn tá a jẹ́ mùsùlùmí náà à ń wá pé nǹkan tí èṣù ṣe lọ́sọ̀ fáwọn èèyàn tó pè ní gbádùn àwa náà wá wò wípé ó gbọ́dọ̀ jẹ́ gbádùn fáwọn náà so látara bẹ́ẹ̀ a bẹ̀rẹ̀ sí dáàmú a bẹ̀rẹ̀ sí wàhálà so àwọn kan máa rẹ pé abẹ̀rẹ̀ sí dààmú abẹ̀rẹ̀ sí wàhálà púpọ̀ lórí ẹ̀ so abẹ́ ká máa sọ́ra fún àwọn eléyìí so inú ẹ̀rọ ni pé àwọn yóò wí pé ó yẹ ká lè máa áàtì pílé náà nà àti láwọn àfa ẹgbẹ́ ẹjẹ́ wọn máa ṣeré náà ẹjẹ́ promote àwọn tó ń ṣeré náà so kí wọ́n máa gbé ẹwà ìsìláàmù jáde kò sí tí ó di alẹ́ mẹ́jọ ju àbùkù lọ tí ò sí èmi ti bẹ̀ kódà àwọn àfa máa sọ fún àwọn èèyàn ibùdó àwọn tó ń jẹ́ àwọn alárúbáwá kan wà tó ti develop níbi ìmọ̀ ṣe tíátà irú ẹ̀ ni pé àwọn èèyàn ń wo nísìnyí wọ́n máa wo ànábì Suleiman wọ́n làwọn rí ànábì Suleiman ànábì ọlọ́run ọba kankan èèyàn gbọ́dọ̀ rí so ẹnì kan ò gbọ́dọ̀ represent ànábì ọlọ́run ọba kankan so kò rí ẹ̀tọ́ kí wọ́n fẹ́ nìkan kan sànábì ọlọ́run ẹ kó máa ṣó ìmọ̀lẹ̀ ìjọba tẹ̀fẹ́ sórí nǹkan báwọn ní iye wọn bá nǹkan tẹ́ kan fẹ́ ṣe kán àgbẹ̀ nìkan wá jẹ́ nǹkan ah, ànábì ànábì Yusuf ní lọ ànábì Yusuf ní ànábì Yusuf so ẹni ẹ̀wọ̀n kan aṣọ bẹ́ẹ̀ rárá ọlọ́run bò jẹ́ kárí àwòrán àwòrán àwọn tó ń jẹ́ àwọn ànábì ọlọ́run tábà àwòrán ànábì sàṣàrà bọ́ọ̀lù àbádíjẹ lónìí kálọ̀wá wòrán nàbí sàlám díẹ̀ gbé àwọn àfáà wọ́n dí àwọn èèyàn lọ́wọ́ a nílé kọ̀ǹtró àwọn èèyàn mọ́ lórílẹ̀ ayé àwọn tí wọ́n mú àwòrán kan wá tí wọ́n pè ní àwòrán Jésù tán mú wá wọ́n tún wọn dì mọ́ báyìí tí wọ́n gbàdúrà wọ́n mọ̀ sí gbogbo yẹn tó jẹ́ pé lónìí wo ẹni ẹ̀kọ́ wa lónìí gan àwọn èèyàn pọ̀ lọ́mọ onìkan náà ń pè ó gbé àwọn náà tábáyé kábáyé àwòrán àdébísà sàlámù à ní pọ̀ lọ́mọ àdébínìkan lámọ̀ pè é kíní yẹn fọ́tò yẹn láàmà gbé sẹ́ ẹ̀ eh, kíní yẹn láàmà gbé sáyà òun láàmà gbé sọ́wọ́ báyìí láàmà dìbò tẹ́nì kan bá ṣe wá sí èèyàn fẹ́ lè fọ́ lójú eh, àbúrò ẹ̀dá mi mo gbé kíní ànábì lọ́wọ́ tún sọ pé kíní kan ṣe bẹ́ẹ̀ lọ́nà bíi sẹ́rán ni kíní ọdún wa kù lẹ́yìn ẹ̀ so àwọn tó jẹ́ àwọn kristian bí náà ti bẹ̀rẹ̀ kéékèèké ni ẹ̀ kó ló dúpẹ́ àwọn náà kíní yẹn lágbára lọ́dọ̀ wọn ní kíní so ló fi jẹ́ pé a gbọ́dọ̀ máa ṣọ́ra dáadáa gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe tó bá di pé nǹkan kan ní èèwọ̀ kárí pé a jìnnà sí i so káwọn wẹ̀ pé enjoyment nǹkan táwọn yẹn pè lẹ́njọ́yment lónìí tó ń jọ wá lójú pé ṣé enjoyment ẹgẹ́ so gbogbo bí tó bá símọ́ tó bá súnmọ́ ló máa jẹ́ enjoyment tó bá ń ka Quran dáadáa enjoyment ló máa jẹ́ fún un ibi tó bá súnmọ́ ni ẹ̀ tó ń gbá bọ́ọ̀lù nísìnyí tó máa ń wo bọ́ọ̀lù nísìnyí yóò dùn pé kò sí nǹkan mi lẹ́yìn bọ́ọ̀lù yóò dúró pé ah tó bá ti wo orí òun ti yóò tán yẹn so kò yóò kẹlẹ enjoyment yẹn ẹni wáyé pé ìwé lọ́wọ́ bá dẹ́ni kó máa kà kó máa wà láìbírì kó máa kàwé nígbèsè ayé tiẹ̀ so ibi tó lọ́rùn ọba gangan níbi enjoyment kéde bí gíní so wọ́n kàn án wọ́n kàn án ẹni wọ́n wo tv ní ẹlòmíì àwọn tó ń jẹ́ àwọn ọjà àwọn tí wọ́n wà lọ́jà àwọn lẹ́yìn kí wọ́n délé kí wọ́n wo fídíò kí wọ́n gba késẹ̀tì jọ ìdáhùn pé enjoyment ti wọn náà nù kọ́ tajà ibẹ̀ ẹlòmíì òdùn gbé tẹ́lì yẹn náà sínú ṣọ́ọ̀bù ẹ̀ wọ́n wòran títí títí wọ́n dẹ̀ máa tajà wọn lé lẹ́yìn ó tún bọ̀ àwòrán náà ni ìran ni gbogbo gbèsè ayé ti enjoyment ti ayé ẹ̀ nù. so ilé ẹ̀ bá pé bẹ́ẹ̀ ni fẹ́rẹ́ gbọ́dọ̀ débi ọjà rẹ̀ kó máa ka Kùránì kó máa tọ Kùránì kó dẹ̀ máa dáhùn yẹn lóhùn àti bẹ̀rẹ̀ kíní yẹn ló máa le àwọn àti wá rí pé eléyìí à èèyàn gbádùn ayé kò mọ owó tẹ́lì kò mọ gbórin kò mọ ṣe kíní kan kò sí kíní wọn ni gbádùn ayé ti gbádùn ìwádìí jẹ́ bẹ́ẹ̀ so àwọn nǹkan yẹn a gbọ́dọ̀ sọ̀ra fún dáadáa bá ti nígbè kẹ́yìn kankan wà tẹ́gbẹ́ àwọn èèyàn fẹ́ ṣe táwọn èèyàn bá ti fẹ́ wá fẹ́ ṣe kankan tó jẹ́ mọ́ nǹkan ẹ̀sìn náà wọ́n á wò pé ẹja lùlù díẹ̀ díẹ̀ sí i ẹja àwọn èèyàn òjò díẹ̀ díẹ̀ sí i ẹ̀dá a sì máa ṣe sún àwọn àmà ṣe àwọn obìnrin sókù àṣọ kò dá báwọn ní kíni ara ara ẹ̀yẹ màmá yẹn màmá ẹjọ́ ẹjọ́ màmá lásán àṣọ ẹjọ́ kò yẹ kó máa rí báwọn so àwọn àti ajé mùsùlùmí agbọ́dọ̀ jẹ nǹkan tó náà ń là lẹ̀ fún wa láàlò òun gangan ló dáa jùlọ láti rẹ̀sán wájú ọlọ́run ọba tá a bá ti mú mi ìmọ̀ àmọ̀ gbẹ̀sẹ̀ wájú ọlọ́run ni kò wá sí tá a bá fi lè bẹ̀rẹ̀ rẹ̀ díẹ̀ díẹ̀ la bẹ̀rẹ̀ ẹ àwọn kan tá a bá ń ṣe yẹn díẹ̀ díẹ̀ la ń bẹ̀rẹ̀ ẹ máa wà àwọn tó bá ń bọ̀ ìgbà tí káfíńlá fẹ́ bẹ̀rẹ̀ ó ṣe wá sí ìbàdàn yàwó sọ́dúnrin ó ti kọrin nísìnyí ó ti kọrin báyìí táyà tó bá yàrá tó sọ di nǹkan mi so díẹ̀ lẹ́nu èèyàn máa bẹ̀rẹ̀ ǹdẹ́ ìbá kọ́ bẹ̀rẹ̀ kékeré yóò bẹ̀rẹ̀ pẹ̀lú kékeré èèyàn máa lọ síwájú sí ni ọ̀kíní sí gbàdúrà ká kùránì ó kà pé kọ̀ọ̀ká torí pé torí igi ní nǹkan ló fi ka ọ̀tọ̀ ni so ọ̀rọ̀ tó ti so kí ló kù tó bẹ́ẹ̀ sí so bí àwọn abẹ́ ṣe nǹkan kan fáwọn èèyàn láwùjọ gan o fẹ́ ṣe nǹkan kan fáwọn èèyàn àǹfààní pé mo fẹ́ ṣe àwọn èèyàn láǹfààní kéèké èmi gẹ́gẹ́ fẹ́ láǹfààní ó lè pe àǹfààní dọ̀dọ̀ ọlọ́run ọba tó bá láǹfààní bí ọlọ́run bá kókó jẹ́ àǹfààní fún ọ mọ̀lẹ́gbẹ́ bá wò pé àǹfààní tó bá wò pé àǹfààní èèyàn ló fẹ́ rí kò sí ni ó ti ní gada àwọn èèyàn fẹ́ràn ó ti ní ó ti ní ṣe wáàsí tí wọ́n fẹ́ ṣe wáàsí so but ẹ ṣe nǹkan pé ẹ fẹ́ káwọn èèyàn gbàgbọ́ yé ẹ fẹ́ kí wọ́n mọ nǹkan tí à ń tẹ̀lé bẹ́ẹ̀ bá ti lágbára mọ́ lẹ́ẹ̀tì ṣe ẹ ṣe tẹ̀yìn pẹ̀lú kọ́lùbù sẹ̀lẹ̀ so ẹ nídìí ẹni kankan ẹ ṣe bọ́ bá ti rọ̀ yín lọ́rùn so ọlọ́run bá ní ó fa àwọn èèyàn lágbọ̀ọ́yé lórí ẹ̀ ṣe máa ń ro nǹkan kan mí ìfẹ́ bẹ́ẹ̀ àmọ́ abẹ́ kíkíní yìí o ẹ̀ káwọn èèyàn káwọn olówó kan lè máa gbọ́ káwọn kíní kan lè máa ṣe ọ̀hún ẹ̀ máa ro tọ́lọ́ sọlọ ní ọsàn yìí lẹsàn lórí gbogbo pẹlẹ wa fẹ́ ṣe so a ní ká máa ṣọ́ra fún gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn àdá wa fẹ́ máa gbọ́ wọn ká mọ̀ pé àwọn kìíní máa fún wa lẹ́yìn ìjọba kò fún wa ní kankan dáwà dídí pé nìkan ó mú kankan wá dúró ẹsẹ àǹfààní nínú Islam ó tún wá lùlù sí ó tún wá ju ijó sí ẹsẹ ẹyà máa pátì káwọn pé ṣé ìtọ́nù ní ká máa jìnnà sí sọlọmọsẹ ìbá sọdọ̀ nǹkan ní kankan wa. wọ́n tú ọ́ sàlàyé pa hadith Rasulullah sallallahu alaihi wasallam ká pé wọ́n gbà láyé láti lọ sí kí láti máa kólẹ̀ láti kólẹ̀ bọ̀ àwọn yóò fi forí balẹ̀ fún nǹkan náà wọn ọba sọ fún ìyàwó tó kọ́ máa forí balẹ̀ fún ọkọ rẹ̀ tó wọn wá mú ẹgbẹ́ àwọn kan bẹ tẹ́lẹ̀ pé yohane lùkàsọ́ wáfà báwọn yẹn tẹ́ bá ti lọ́dọ̀ àwọn ṣùgbọ́n wọn ìsinmi tẹ́ bá ti lẹ́nu pé wọ́n máa forí balẹ̀ síwájú wọn ikú máa di amẹ́lẹ̀ kó máa fọ́n wa lẹ́ẹ̀kan kó máa fọ́n wa láǹkan kan bẹ́yẹn pé àwọn yẹn iṣẹ́ wọn ó ti bàjẹ́ àti wípé gbogbo wàhálà wọn lábẹ́ kọjá ìgbàgbọ́ mo á rí i pé dọ̀nírù yìí àwọn tí wọ́n ń ṣe wàhálà yẹn náà ni ọ̀rọ̀ ọba kí wọ́n á ní tí ó já wọn sí òkè náà yọnu sí pé wọ́n máa kúnlẹ̀ báwọn náà máa yíra mọ́lẹ̀ wọn kí sì wọ́n máa fọ́n wọn lá wọ́n gba wàlẹ̀ náà. ọ̀nàdọ̀ aṣàlàyé fún àgbàdo ń ṣe tẹ̀síìrì náà lọ nípa wípé àwọn kan wà dẹ́pẹ́ àwọn ni wọ́n ìsọ̀rí mẹ́ta làwọn tó ń já wọn kìfìrí wà àwọn ìsọ̀rí alákọ̀ọ́kọ́ náà ni àwọn tó ti pé wọ́n jẹ́ àwọn ni àwọn èèyàn wọ́n ń jọ́sìn fún àwọn kan wà àwọn ló pe àwọn tí ó jọ́sìn fún wọn àwọn kan wà àwọn tí wọ́n pè táwọn náà ṣe àwọn tó jẹ́ pé wọ́n sọnù àtẹ̀ntó núyàn àtẹ̀ntí wọ́n sọnù àtẹ̀ntó jẹ́ pé wọ́n á lo sábàbí ẹ̀dán fi núyàn ṣé òkan jókòó ní sinmi ọpẹlá rẹ lọ́dún àpòpẹlá rẹ ní kankan àwọn ẹ̀dẹ̀ lọ́ba àwọn ọmọ ìyẹn lọ́kẹ́ wọn náà mọ àbọ̀wádọ́ ṣe wà báyìí oní àwọn ọlọ́ba wọn so gbogbo wọn náà ni wọ́n jọ jẹ́ ní àánú tẹ́kùn ó jọ mọ bára wọn jà tó bá di inú iná tí ó sì èmi jì mẹ́rin so kò sí èméjì bẹ́ẹ̀ pé wọ́n jọ jẹ́ náà nù torí pé àwọn tó lọ kúnlẹ̀ tí wọ́n lọ ṣe wọlé yìí wọ́n ṣe nítorí pé kíni o ẹni ẹ̀ náà gbà pé wọ́n máa ṣe ìbádà fún un ẹgbẹ́ àwọn oríṣi ọ̀rọ̀ làwọn yẹn máa ń sọ pé àwọn yẹn ti gbà pé àwọn ṣé òyìn tó bá fún yẹn pé ó bímọ ó bímọ náà ni tó bá ní máa lọ ó lówó lọ ó lówó lọ náà ni tó bá lọ ṣe kíní kan àwọn yẹn ń ṣe bẹ́ẹ̀ mo ti dúró sẹ́gbẹ̀ẹ́ nìkan báyìí rí báyìí tẹ́gbẹ́ àpá kan sì ń bọ̀ báyìí ah ó ní èèyàn ní bọ́ọ̀mù kò wọ́n pété yọ̀ da lọ́dún kìtì ọmọ da ọ̀nà ọ̀n parọ́ ni ah, ó dà pété yọ̀ da àwọn ọmọ tiẹ̀ náà rí ẹ̀mí ló ti dà ń bẹ̀ ẹ̀mí ah, ló ti dà ń bẹ̀ kálukú ní gbàdúrà pé kọ́lọ́njọ́ mọ̀ wọ́n da kó tí òun náà da so kálukú ní òun tó gbọ́dọ̀ mọ̀ gbàdúrà kọ́lọ́njọ́ tó wọ́n da ni so ní bá parọ́ tẹ́lẹ̀ tó lọ kọ̀rọ̀ pé ìwọ ọlọ́run parọ́ báwọn èèyàn tó dákò sànú mi o so bẹ̀rẹ̀ ó jí àwọn ọlọ́run báà so kọ́lọ́n kó sànù wa èyàn lè jọ ara rẹ̀ lójúwájú ta àbẹ̀ tó bá dénú ilé tọ́lọ́ máa fi tìǹà rẹ̀ yọ mọ̀ pé ah, òun ọbẹ̀ lọ́hùn fúnra wọn so kọ́lọ́n kó sànù wa so àwọn èèyàn gọ̀ so àwọn èèyàn náà wá wò pé àwọn máa ìmọ̀ àrí inú àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ kristian bẹ̀rẹ̀ pé wọ́n máa sọ pé wọ́n mọ̀ sí pásítọ̀ wọ́n dẹ̀ máa kírun nulẹ̀ tí ó sì yé méjì mẹ́ so tí wọ́n wà dáadáa tọ́nà ìjọsìn bọ́ lọ́wọ́ bá nulẹ̀ so ah, yóò wọ́n náà ní tí ó sì yé méjì mẹ́ so kó táwọn èèyàn jẹ so kọ́lọ́n kó sànù wa kó fún alágbọ̀ọ́yé ẹ̀sìn ẹ̀yìn ètò ṣe yẹn kò bá ṣe pé kò bá jẹ́ yí pé ó ṣe yẹn lẹ́ẹ̀kan kó jẹ́ pé n ti ṣe yẹn obìnrin àti obìnrin bára wọn lò pọ̀ ni n ti ṣe yẹn tó ṣe yẹn o so olóbi dẹ́sẹ̀ kò bá ìbò ọkùnrin kan wà àwọn ọkùnrin kan wà rẹ pé inú ilé orílẹ̀-èdè tá a wà yìí kẹ́bà yẹn ti ń sọ wọ́n ń láyọ̀ sọ̀rọ̀ pẹ̀lú ìyàwó wọn nulẹ̀ wọ́n níyàwó nulẹ̀ wọ́n tún wá lọ wọ́n ti níbi wọ́n ti ní àwọn hòtẹ́ẹ̀lì wọ́n ti láwọn àyè kan tí wọ́n ti lọ sanwó síbẹ̀ wọ́n ti bọ́kùnrin lájọṣepọ̀. ẹ nam. bẹ́ẹ̀ni. àwọn iná ni wọn iná là ń sọ pé àdánwò èyí tó ń ṣe èyí tó ṣe èyí tó jẹ́ aláàlì tí ń ṣe náà ni èyí tó ti ṣe zina náà ni pé ọkọ̀ kan ni ó ní sọ àwọn tí ń bá ṣe zina nìyẹn èyí tí ń ṣe lójú ẹlẹ́kẹ̀yìn ẹni kí ni olè wá so méjì ni ó jẹ́ àrẹ̀wájú ọlọ́wọ́n ọba so ọlọ́wọ́n bó ọlọ́wọ́n bó tí wọ́n bá wọ́n fi àrẹ̀ jẹ́ nínú ni tí wọ́n bá mú un tó dáná náà ni pé ẹni wọ́n láti ọ̀bàrà mi question ibi òdìgbò ayé náà ni pé àwọn orin yẹn máa affect èèyàn dáadáa nítorí pé ẹlòmíràn rẹ gbé ibi iwájú ilé wọn òun gangan náà wọn gbé kinní sí so wọ́n dẹ̀ ń kọ lójoojúmọ́ ẹlòmíràn fẹ́ ṣèlówó ó gbé nǹkan yẹn náà jáde bẹ́ẹ̀ wọ́n ń kọrin so látara kíkọrin yẹn ìgbà míì gan wọ́n rẹ pé ẹ wọ mọ́tò náà wọ́n máa kọ orin ẹdun kọrin gangba mi ẹyin náà tẹnu àwọn ẹdun fẹ́ wò pé kí ni tí ó fẹ́ kọ tó jẹ́ aburú gangan tẹnu fẹ́ tẹnu tó tún fẹ́ sọ so a máa wáyé bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú ní eléyìí pé nígbà tó pé èèyàn bá ti yọnu sí nǹkan tí ń ṣe yẹn tí a lè yọnu sí nǹkan tẹ́ni yẹn ń ṣe nìkan náà ni problem tó wà mẹ́ ká ní aburú tó gbé mú jáde lèèyàn fẹ́ mú jáde pé ewu aburú tó tún sọ tèèyàn fi tẹ́tí sí kò sí nǹkan tó burú nù yẹn àgbẹ̀ pé nǹkan kan jẹ́ kéèyàn ò tẹ́tí sí tó pé ó dẹ̀ níyẹn la níyẹn ti ń tẹ́tí sí yẹn so látara bẹ́ẹ̀ kò sí pé ẹ̀rẹ́ bá wá yọnu sí pé èèyàn náà yọnu sí fún ara èèyàn ẹ̀rẹ́ bí wàá dé pé fún ẹ náà ló ti kéṣẹ́ dìbò fún ẹ náà ní gbọ́ fún ẹ náà ní tó ń jó fún ẹ náà ní gbádùn ẹ̀ ìgbà mi àdẹ́gbẹ́ bá tan tv bóyá wọ́n fẹ́ ṣe program ìgbà mi àdẹ́gbẹ́ program náà fẹ́ ṣe fẹ́ wò wọ́n kọ́kọ́ kọ́ kọrin àwọn kan wọ́n ṣe tán immediately wọ́n akọrin ẹ̀ tó fẹ́ wò nǹkan mi lẹ́yìn so a máa rí bẹ́ẹ̀ tẹ́kí wọ́n kọrin níbẹ̀ so nǹkan yẹn gbọ́dọ̀ ni pé èèyàn gbọ́dọ̀ ní ìyọnu sí nǹkan tí fẹ́ ṣe yẹn rárá so tí ẹ bá lágbára láti lè jẹ́ pé kéèyàn ò yí nǹkan kan padà pẹ̀lú ẹ̀yà èèyàn fẹ́ pa ni fún táìmù yẹn náà kó tún wá tún tó tàn padà ó lè ṣe bẹ́ẹ̀ so èèyàn sì àmọ́ aṣọ ìpè inú èèyàn ò dùn sí nǹkan tí wọ́n ń ṣe ẹ̀dùn èèyàn bá ti dùn sí ìdùnnú yẹn náà ni ó máa jẹ́sẹ̀ níbẹ̀ so kọ́lọ́n kó dáàbò bòyàn torí pé àwùjọ tá a wáyé àwùjọ tó lágbára ni àbí kọ́lọ́n dáàbò bòyàn pẹ̀lú ẹ̀. náà alhamdulilayi alami kọ́lọ́n bá kí ó sànù wa alákọ̀ọ́ ni pé ó máa ń wáyé bẹ́ẹ̀ pé orin téèyàn ti gbọ́ tipẹ́tipẹ́ tó bá mú ọ̀rọ̀ tó dáa wá ọ̀rọ̀ yẹn èèyàn lè fi ṣẹ̀rí kálọ̀rọ̀ tó dára mi kẹ́bà sọ fún alẹ́ kan pé ẹni tó ti kọrin nígbà kí ni o ìjẹ́kèpè rí so orin yẹn làwọn ẹni kẹ́ni yóò máa kọ níwájú òun tó dẹ̀ fi orin yẹn dẹ̀ pé kó máa kọ lọ so ìgbà yẹn tó dẹ̀ kọrin yẹn ìgbà kí ni o orin tó kọ ńgbà náà kí ni o ọ̀rọ̀ tó dáa níbẹ̀ nínú rẹ̀ so clear ní sinmi tẹ́gbẹ́ ọ̀rọ̀ tó dáa tó yanrantí ló wà nù orin tẹ́ni kọ kò sí nǹkan tó yẹ pé oníkéyìn ò máa kọ nígbà tí yàrá bẹ́ẹ̀ ìgbà tí yàrá tó ní kéèyàn máa kọ́ lẹ́nu kò ní ọdún kéèyàn èèyàn lè kọ́ ó lè fi sẹ̀rí ọ̀nà ìgbà pé ọ̀rọ̀ burúkú bá lọ́rọ̀ tó wà ń bẹ̀ èèyàn gbọ́dọ̀ kọ́ èèyàn lè gbọ́dọ̀ fi sẹ̀rí nítorí jẹ́ èèwọ̀ nìyẹn nínú àwọn nǹkan tẹ́ kéèyàn gbọ́dọ̀ ṣe nǹkan náà ti gbọ́ sẹ́yìn yóò pe nǹkan wo ló dá tẹ́niyẹn kọ́ téèyàn sọ pé ọ̀rọ̀ tó bá dánú orin bíi kí ni o bíi ìlú tó lù sí yẹn ló ba orin tó ń kọjá yẹn ṣùgbọ́n orin tó sọ yẹn tó ẹ pọ́rọ̀ yẹn bá dà yẹn lè sọ tí ò sí mi jìnbẹ̀ téèyàn ó sì sọ téèyàn náà èèyàn sì lè kọ́ bí ó ti kọ́ ní ẹnu bí orin yẹn náà tẹ́gbẹ́ dáadé ò ti wà níbẹ̀ pé wọ́n lùlù sí àbẹ̀ wá ń kọ́ lọ́wọ́lọ́wọ́ gbà tó ń lùlù sí èèyàn náà wá ń kọ́ tẹ̀lé èèyàn jó tẹ̀lé èèyàn ti fi orin yẹn mọ́ra wọn nìyẹn ṣe léyìn ni ó máa jẹ́ èèwọ̀ fún yàn so ìyẹn abala question aláwọ̀kọ̀ tẹ béèrè the question ẹlẹ́ẹ̀kejì tẹ béèrè náà ni pé a gbọ́dọ̀ ṣọ́ra dáadáa àwọn tó ń kọrin ọ̀pọ̀lọpọ̀ wọn nínú ẹ̀sìn bá a ti lè yin Ọlọ́run bá ti wà àwọn afọ́ntàhìd àwọn afọ́ ní àkídà ó níbi tá a lè pè ọlọ́run ó ní nǹkan yẹn ó ní kókó déyàn lè pè ọlọ́run ẹlẹ́mìí kan fọ́ ọlọ́run bá ní orúkọ tó bá wù nígbà míì tí báwọn afá mi ti ń ṣe wá sí ẹlẹ́mìí kan fọ́ ọlọ́run orúkọ tó bá wù ẹgẹ́ ní sinmi so ẹlẹ́mìí fọ́ ọlọ́run ẹgẹ́ ní sinmi ẹlẹ́mìí fọ́ ọlọ́run bá ní orúkọ tó bá wù náà ọlẹ́mìí lọ́pọ̀ ọlọ́run gan ní ká ọlọ́run tí èwo kankan ìka lọ́lọ́run yóò kẹsàn bẹ́ẹ̀ yóò wà máa púrúfù ẹ̀ nísìnyí so ìsọkúsọ ló sì ń dọ̀wọ́ sọ lẹ́nu so tí ògbọ́n tí so àwọn tán jẹ́ akọrìkọrí máa ń ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ mistake yẹn èyí ni wọ́n tún wá ń lù ní wọ́n tún ń débi ní so ó ti dèwọ̀ fún wa láti gbọ́ wọn àwọn wà ní sọ pé ẹ torí pé orin tí wọ́n ń kọ orin Islam ni nǹkan tí wọ́n ń ṣe nǹkan Islam ni so nǹkan tí wọ́n bí wọ́n ti ń kọrin yẹn tí wọ́n ń kọ lọ ó ti yóò padà tún bọ́ sínú ó ti bọ́ sínú channel mi ẹ̀dígẹ́ ní sẹ́yìn wọn ò kàn tí ìbọ̀lẹ̀ wọ́n ti mọ̀ pé ok àwọn tó kọ fújì yẹn ni wọ́n ti ń pè wọ́n wá pé ẹ̀jẹ̀ àjọ wọn kọrin pọ̀ àtijọ́ ń ṣe kankan náà so kínní yẹn ti ń bọ̀ wá ẹ̀dígẹ́ ní sẹ́yìn ìlú wọn ó ti ní ti ń sọ ẹ̀dígẹ́ gbogbo kínní yẹn ti ń sún mọ́ra wọn ló fi jẹ́ pé ààrẹ nítorí pé bẹ́ẹ̀ lè wà ní òwò inú wọn náà lójóbìnrin tí wọ́n bá tẹ kínní jáde ó wò pé òun ló máa ń wòye pé tá a bá fẹ́ tí a bá fẹ́ gbé kínní tí wọ́n máa àwọn obìnrin wa tá a bá máa lò wọ́n gbọ́dọ̀ lo designer designer gbogbo kílẹ̀ náà máa wò wọ́n gbọ́dọ̀ lo nǹkan tó ń lọ níta so àwọn ẹni ó kàn ọ̀rọ̀ lògbòrùn kan tí ó ti ṣe ẹ̀ríkà sọ gbàdé àwọn tó ń kọrin yẹn ẹnìkan tó wà òun á ráàpù tiẹ̀ ni so ó ráàpù obìnrin kìíní so wọ́n yìí sì kẹlà yẹn wá ṣe so kìíní yẹn yóò máa burú sí ni kò lè padà kò lè padà sẹ́yìn because àwọn èèyàn wá ọ̀nà láti bọ́ sínú aburú ni wọ́n fẹ́ máa wọ́n ti ń pè àwọn tó jẹ́ àwọn tó yẹ kó wọ́n ráàpù yẹn dáńsẹ́ kínní yẹn tí àwọn obìnrin yẹn ń wọ̀wọ̀ kú wọ̀ àwọn tí ń wọ ọjì wọ́n ti wọ́n ìgbàlódé wọ́n wọ ṣòkòtò tí wọ́n wọ kíní lé tí wọ́n kàn ra lo ẹ̀ gbogbo oríṣi nǹkan iná ti ń wọ̀ ẹ̀yẹ àwọn obìnrin tó dẹ̀ bá wọn jó kò lè tẹ́ wọn lọ́rùn kí wọ́n yẹ pé kí wọ́n gbogbo ara wọn tán wọ́n wò pé rárá àwọn ibì kan náà gbọ́dọ̀ sí lẹ́lẹ̀ wọ́n kàn wọ́n àwọn káwọn sáà lo nǹkan kéékèèké kan nígbà lóbi kan àfi kíní síbi orí báyìí wọn á ní pé staff tẹ̀wọ́n ẹ̀sùn gbélé nìyẹn so oríṣi nǹkan báyìí ni wọ́n máa máa fẹ́ lò so oríṣi nǹkan náà wá sí kí ni òun náà máa fẹ́ lò tó fi jẹ́ pé kò sí ni tí ẹ̀sìn bá ní kéèyàn mọ̀ ṣe nǹkan kan ìyìn tí èèyàn padà wá ṣe ẹgbẹ́ ní sinmi báyìí ah èyí ó padà ṣe tó ju ó padà ṣe tó lẹ́yìn bá ní kí wọ́n ṣe kankan òun léyìn kó bí aburú ni aburú yẹn padà wá sí padà jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin tí ń gbọ́ orin gẹ̀dẹ́ ọkàn ń gbọ́ díẹ̀ díẹ̀ tó bá yá orin yẹn ní ń gbọ́ tó bá yóò tún gbọ́ kan mi mà yóò gbọ́ nǹkan tó ju bẹ́ẹ̀ lọ tí bá ń gbọ́ orin yẹn tí ń gbọ́ orin Islam orin Islam nìkan ló wọ́n máa gbọ́ tó bá yá yóò padà gbọ́ orin míì tó jẹ́ kí ni o tó jẹ́ pé ó tún aburú ju orin tí ń gbọ́ yẹn lọ so kọ́lọ̀ kó sànù wa nǹkan tó ṣẹlẹ̀ náà ni pé a gbọ́dọ̀ mọ̀ yìí pé ẹbọ ó ti jẹ́ nǹkan tó ṣe pé ó gbilẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn ilẹ̀ Yorùbá ẹ̀sìn dé láti wá pa ẹbọ rẹ ni so wo àwọn àfáà tẹ́lẹ̀ máa rí ẹbọ lọ́dọ̀ wọn tí wọ́n ń ṣe àwọn eléyìí kì í ṣẹ̀sìn gangan ni wọ́n ń sìn ẹ̀sìn ìmọ́lẹ̀ ni ẹ̀sìn mú wá so kò mú òkùnkùn wá rárá so àwọn nǹkan tí àwọn tí wọ́n wá wà ní òkùnkùn máa ń ṣe ara ẹ̀ nìyẹn tó gan gbọ́dọ̀ láwọn ẹ̀jẹ̀ àwọn nǹkan kan ó bímọ ni kí nìkan tí ó ṣe ó ní kíní kan ní kí nìkan tí ó ṣe sọ àwọn ọmọ ṣẹlẹ̀ àwọn ọmọ sábà máa ń ṣẹlẹ̀ nínú àwọn oríṣiríṣi àwọn ìdílé ilẹ̀ Yorùbá sùtàn bá nígbàgbọ́ nípa Ọlọ́run ọba eléyìí ò ní kankan tó yẹ pé ó fẹ́ affect wọn rárá àdè sàlàyé wa náà sẹ́yìn pé tí ẹ bá wá nírú ìdílé bẹ́ẹ̀ nǹkan tó ní ni pé ó gbọ́dọ̀ lo àwọn ikmọ̀ kan ikmọ̀ tó máa lò náà ni pé kò ní jẹ́ kó jẹ́ pé yóò máa bá wọn jà lẹ́yìn kó ṣe dáwà fún wọn lẹ́yìn kó ṣe dáwà wá nídìí pé kó bá wọn sọ̀rọ̀ ọlọ́run ọba so kò ní bẹ́ẹ̀ nìkan kan jà nítorí ni pé kò ní ṣe nǹkan yẹn so gbogbo ọ̀nà tí ó wà ní gbàjẹ́ pé tí ó fi ní ṣe náà ni ó ti jẹ́ pé yóò ti san gbogbo ọ̀nà pé yóò fi jìnnà sáwọn èèyàn tó ń jẹ́ àwọn ẹni ibú tó wọ́n súnmọ́ ni ó fi ní ó ti ṣe bẹ́ẹ̀ tọmọ wọn bá wà ní òyìnbó ní ìsinmi àti wọn ò ní wọlé pé kó succeed ṣùgbọ́n àwọn kan wà lẹ́jọ́ àwọn ẹni ibú tí wọ́n wà nínú ìdílé yẹn dẹ́gbẹ́ téèyàn bá ti ṣe kí ni àwọn afẹ́fà burúkú yẹn ṣé ẹni bá ti wá nínú àjò báyẹn ó gbọ́dọ̀ ti jẹ́ pé òun náà gbọ́dọ̀ ti múra láti lẹ̀lẹ́ wa yìí pé inú kọ́ yẹ pé yóò súnmọ́ lọ́wọ́ yóò dẹ̀ sí pé àbí kó jìnnà sí gbogbo àwọn tó ń jẹ́ àwọn èèyàn burúkú yẹn so torí pé wọ́n fẹ́ jẹ́ torí pé wọ́n fẹ́ ṣe kí ni o wọ́n fẹ́ fà burúkú so látara bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ pé yóò súnmọ́ lọ́wọ́ dáadáa ó gbọ́dọ̀ jẹ́ tó súnmọ́ lọ́wọ́ dáadáa so gbogbo gbọ́dọ̀ ṣe nǹkan yẹn bá nígbà àwọn fẹ́ ṣe torí bí ìdílé àwọn ni máa ṣe kò sí ó ti ṣẹlọ náà nìyẹn ó náà ti ṣẹbọ bẹ́ẹ̀ ti ṣẹbọ nìyẹn ọlọ́run bó lè fi àjẹ tó sí méjì bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì àwa ọ̀dọ́ ń sìn ara pé ká mọ gbórin Pasuma àti àti Ayélujára kò já ká mọ wọ́n ti ń ṣe àwọn kẹ́sẹ̀ ti àmọ̀ ṣì nísìn àmọ̀ kéèké fẹ́rẹ̀ máa lò sọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àti kí ni ìdájọ́ lórí bẹ́ẹ̀ ìjáde máa ń gbà báyìí lọ. náà màrá ọ̀kọ́ náà ni pé pẹ́sẹ́lẹ̀ kejì ni mo fẹ́ gbọ́yé jù òun náà ni pé orin tí wọ́n bá ti lùlù sí òun náà là ń ṣàlàyé fún wa yìí èèwọ̀ ni ṣèitán ló wà ń bẹ bá ti fa gòjé tí wọ́n lùlù gbogbo ẹ̀dá bá ti ní kí wọ́n ṣe ń bẹ̀ tí wọ́n lu jìtá tí wọ́n ṣe gbogbo ẹ̀ ṣèitán ni òṣìṣẹ́ ọlọ́run ní ilé ayé yóò nípa inú àti sọ́wọ́n bùkọ́ rí tó yẹ pé wọ́n fi sọ àwọn nǹkan báyìí di ẹ̀tọ́ òun náà ni àwọn irinṣẹ́ yìí wọ́n sọ di ẹ̀tọ́ so àwọn èèyàn wọn láwọn èèyàn kan ìjọsìn wọn kò jújó jíjó lọ àti kí ni o àti ìmọ̀ àtẹ̀wọ́gẹ́ bọ́lá bá ti sọ nínú Al-Qur'ani so ló fi jẹ́ pé àwọn tá a jẹ́ mùsùlùmí ọlọ́ba ń ṣàlàyé fún wa wípé rárá ìjọsìn tiwa ò gbọ́dọ̀ nírú àwọn nǹkan báyẹn ìjọsìn wa gbọ́dọ̀ wà pure gidigbe so a gbọ́dọ̀ jẹ́ ẹni tí pé yóò jìnnà sí irú àwọn nǹkan wọ̀nyí so nínú àwọn késẹ̀tì wa nínú àwọn sẹ́ẹ̀tì wa tá à ń lò tó jẹ́ àwọn nǹkan tá à ń mú dá tó jẹ́ àwọn fóònù wa a gbọ́dọ̀ sọ̀rọ̀ àpẹẹlẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti rìkọ́ọ̀dù orin síbẹ̀ oríṣi àwọn nǹkan ni ó ti wà ń bẹ̀ so àwọn tó jẹ́ àwọn ọ̀tọ̀ ọlọ́run ọba ara àwọn nǹkan tí wọ́n ní nìyẹn pé bá a ti ń sá kúrò nínú aburú yẹn àwọn máa ń wòye pé kí ni nǹkan tí ó máa dín mọ́ni àwọn tó jẹ́ àmùsùlùmí kù tó pé Islam gangan ni ọ̀tá àwọn jùlọ nílẹ̀ ayé so láwọn àgbẹ̀lódé dín mọ́ni àmùsùlùmí kù náà ni pé wọ́n fún aláwọn nǹkan kan tó jẹ́ wípé yóò jẹ́ aburú fún wa bẹ̀tẹ̀ àwọn onímọ̀ pàbùrù ni yóò wá wá gbé bí ọ̀rẹ́ wa ni ó ti wá jẹ irú ẹ̀ náà ni sẹ́ẹ̀tì jẹ́ nísìnyí báyìí tó jẹ́ pé àwọn èèyàn kan wọ́n ní àwọn olóńtà wọn o àwọn náà wọ́n ṣàṣejù so wọ́n gbọ́dọ̀ lò tó pé àǹfààní kan lọ́yẹ kí wọ́n ní nínú ilé ayé ni èèyàn ọmọ bẹ́yàn ti ń lò ní. ṣùgbọ́n ká má lò ní àlò kọjá àlà lẹ́gbẹ́ èèyàn wà jẹ́ pé lórí sẹ́ẹ̀tì èèyàn ó ti gbé orin síbẹ̀ òní ó máa gbọ́ fẹ́ lọ bá fẹ́ travel bá fẹ́ ṣe kíní kan kẹ́yìn ọmọ ṣe bẹ́ẹ̀ àbíkọ́ pé orin ọ̀pọ̀lọpọ̀ tá a bá fẹ́ pe ẹlòmíì tá a bá ti pè báyìí ètí ó mọ jẹ́ ètí ó mọ dún lọ́dọ̀ títí yóò wá jẹ́ orin so kọ́lá tó yẹn kọ́lọ́n kó sànù wa náà ni so àwa rí i pé orin ni oúnjẹ èèyàn ẹ̀sẹ̀ tó wá gbé báyìí kó kọrin rẹ̀ tán kéèyàn tó gbọ́ nǹkan tí ó ti fẹ́ sọ so kọ́lọ́n kó sànù wa ni so àgbọ́dọ̀ sọ ilé ìmọ̀ àwọn tó jẹ́ àwọn tí wọ́n ní ká máa pé àwọn kan wà pé alukunutu ni ó máa kà ni yóò kàn gbé alukunutu kó so èèyàn gbọ́dọ̀ sọ lẹ́yìn pé gbogbo àwọn kan yẹn kò nídìí kò ní kéèyàn sọ pé tí wọ́n bá pè mí nǹkan báyìí ni kí wọ́n máa gbọ́ lẹ́yìn ò nídìí ebi kéèyàn kan gbìyànjú kéèyàn dáhùn lásán náà ni bí ọmọ èèyàn kan láyé ẹ̀mẹ́ èèyàn kan láyé kiri pé wàhálà kó kàn sáà rí pé kò rí wàhálà rẹ̀ kó kàn sáà lọ tọwọ́ bọ̀ so ó máa ń wá àwọn ọmọ èèyàn pé èmi ò rí nǹkan tó wà bẹ́ẹ̀ pé kí ni sẹ́ẹ̀tì wúlò fún ju pé kéèyàn pè yàn lọ so ló fi jẹ́ pé tẹ́wọ́n gbé sẹ́ẹ̀tì ní kí nígbà mi ẹnìkan sọ fún mi pé sẹ́ẹ̀tì kan pé ten thousand five hundred mo ní ah ó ti wájú tèmi ah, ṣé bí gbogbo ọ̀gá fẹ́ lásán ni kí ó kàn dání lóhùn ah, kó wa la àwọn náà ayé tí kó wa la ayé wá pé mo gbọ́dọ̀ lu sẹ́ẹ̀tì eighty something thousand tí à ń jẹ́ àwọn yẹn kan lẹ́gbẹ̀ẹ́ yẹn tẹ̀kẹ́ òfurufú kó fi ṣe dáadáa so òwe lẹ́yìn ò ní túmọ̀ ara ní kíní nígbèsè ayé so ìyẹn gbọ́dọ̀ mọ bí téèyàn bá níròònù nínú ilé ayé yìí ìyìn tó yẹ kó o rẹ̀sẹ̀ sí níwájú ọlọ́run ọba ìwọ gẹ́gẹ́ ò rẹ̀sẹ̀ pẹ̀lú ẹ̀ so ó kàn máa dààmú ẹ̀ ó kàn máa dààmú ara èèyàn ó kàn máa wà láàrin èèyàn nígbèsè ayé èèyàn ni so ló fi jẹ́ pé ìgbọ́lé ayé ìyé ni yóò fi gbọ́ yé kóyìn òde gbalí kíá mọ́tẹ́yìn fẹ́ lọ dé bá kéyìn ò gbọ́ yé olóbi dáa bàbá mi wà dé pé ó ní owó lọ́wọ́ yóò ra fóònù eléyìí yóò ra eléyìí yóò ra èyí tí wọ́n rà fáwọn ọmọ rẹ̀ ní fóònù lásán yóò fẹ́ tó yóò fẹ́ yóò kọjá three hundred thousand tí wọ́n rà fún gbogbo àwọn èèyàn tí wọ́n kó dání tọ́jà láwọn tí à ń jẹ tí ò sànú wọn so gbogbo àwọn kíní mọ̀ wọ́n lò òun náà ni ó dáa ká má jẹ́ kí táwa rí pé àwọn kan wà tẹ́ kan sọ fún wa pé kò dáa tó bá wà ń bẹ̀ ká rí pé à ń dáàbò bo àwọn wàhálà tó asọ́pá gbogbo nǹkan àti kọ̀ǹpútà àti gbogbo ẹni èmi ni Facebook ni èmi ni kíní ni gbogbo àwọn wàhálà tí wọ́n fẹ́ kó dé wa lọ́rùn ká má jẹ́ kí kíní ó lágbára jù lórí ẹ̀mí wa ẹnìkan ni ló send message sí mi pé òun wà lórí Facebook kémi ọmọ bọ̀ wá síbẹ̀ so message yẹn wà bẹ́ẹ̀ nísìnyí tẹ́ kò pẹ́ tó wọlé síbẹ̀ nísìnyí tó wà lórí facebook èmi ọmọ abẹ èmi ọwọ abẹ o tó wọ ọmọ ìgbọdọ sí ọ tó kọ ẹ ó dẹ̀ pé ra ẹni dawud kìíní kan kasim kìíní kan ó fún ẹ lóko tó wà tó wà òkè èmi ọwọ abẹ o so wọn ni ọmọ àwọn máa ń fọ mi. so dáre èyí gbọ́dọ̀ mọ nǹkan déyàn ń ṣe iṣẹ́ ní ẹ̀bẹ̀ ṣe nínú ẹ̀sìn ó wà ẹ̀ṣẹ́ náà bá ní ọlọ́run bò ní bẹ́ẹ̀ wé lẹ́yìn lọ́wọ́ yẹn lálìkẹ́ àmọ́ kí ọkàn ọmọ dàmá rẹ̀ tó bá ní ìdìmọ̀ ẹ̀dọ́gbẹ́ bá fẹ́ ṣe project lọ́bẹ̀ kó wá nǹkan tó fẹ́ wá kó kọ̀ọ̀kan kó kó bẹ́ẹ̀ kó wọ́n ṣe nǹkan tó fẹ́ ṣe kọ́ lọ pé ó fẹ́ lọ máa wo fídíò fẹ́ lọ máa wo kíní kan ó fẹ́ máa wo kíní gbogbo tí ò da kí wọ́n lọ́wọ́ àbẹ̀kọ́ wọn lọ fẹ́ lọ kó léyìn onítùmọ̀ ní tó bá nídìí mẹ́ẹ̀ ló lọ mú wọ́n lè kó o bọ̀ ọ́ máa ṣe nǹkan mìíràn gbèsè ayé rẹ̀ ṣùgbọ́n lónìí ilé ayé yà kàn fà fẹ́ràn ká máa gbádùn ká máa jó ká máa ṣe kíní kan òun la fẹ́ràn so gbogbo àwọn fẹ́tẹ́ ń ṣàlàyé fún wa yìí nípa orin ẹlòmíì lè eh, hmm? so òun ló máa so ìtàn ní ni pé so o máa wúlò kọ́lọ́run jẹ́ kí nǹkan táwọn sọ kọ́lọ́run jẹ́ wúlò fẹ́ ní kọ̀ọ̀kan wa. ọ̀ya bàbá bá lẹ́sàn-án bẹ́ẹ̀ náà ni àwọn kan dá gbọ́dọ̀ máa sọ náà nìyẹn bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn ọ̀dọ́ wọ́n máa ṣe kánífà wọ́n làwọn fẹ́ ṣe kánífà iléyà àbí kánífà kìíní kò sí nǹkan tí wọ́n fẹ́ dánwò nu wo kí ni ẹ̀jọ̀ àbúrú so àbúrú làwọn èèyàn máa ń dánwò ọ̀nà àwọn kìíní kan àwọn ọmọ agbowó àwọn ọmọ kìíní kan wọ́n á máa gbowó lọ́wọ́ àwọn ọmọ mọ́tò tí wọ́n bá bọ̀ wọ́n tún á fowó yẹn so gba ọmọ ọmọbìnrin kéékèèké náà ẹsẹ̀ ń dàgbàlagbà wọn máa sọ wọn di ẹni tí ò ní wúlò mọ́ láwùjọ nígbà tí wọn bá ti bàtí wọn jẹ́ ní àsìkò náà so kọ́lọ́ kó sànù wa a gbọ́dọ̀ sọ̀ra fún gbogbo àwọn nǹkan wọ̀nyí so tí wọn kọ́ fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ yóò kọjú pé nǹkan tó fẹ́ dá ni kí àwọn ọmọ fẹ́ jọ yìí nìyà ṣé àtúnwá ni kí wọ́n má ṣe kí ṣùgbọ́n gbàdá máa ń bá lọ àbúrò náà ni ó padà wá jẹ́ so kọ́lọ́ kó sọ wá níbi àbúrò náà ìbéèrè tó gbẹ̀yìn. alhamdulilayi bàbá mi àgbọ̀dọ̀ gbọ́yé pé ìmọ̀ gbárísìkì ẹnìkan bọ́ sí ọ̀dọ̀ ẹnìkan àgbọ̀dọ̀ gbọ́yé so ẹnìkọ̀ọ̀kan ló ní àrísìkì títì so àwọn afáà ń gbá mi wàtẹ́ pé wọn ò ní rí àwọn ọ̀rọ̀ kan àwọn kan máa ń sọ pẹ̀lú ìròrí ilẹ̀ Yorùbá lásán náà fi máa ń sọ so obìnrin ní àrísìkì títì ọkùnrin náà dẹ̀ sí kí ni ọkùnrin náà ní àrísìkì títì ẹ̀ so ọlọ́run bá máa ní kóbìnrin olówó lọ́jọ́kùnrin lọ ó ṣẹlẹ̀ àníbísà sẹ́ra nǹkan náà sáǹpù ni ọlọ́run bá fi ṣe fún wa.

kọ́lọ́run bá ti gbá sí kí ẹ ní fóbìnrin yẹn ọlọ́run ní fìyà jẹ lálẹ́ kí á mọ̀ mọ́ ọlọ́run bẹ́ẹ̀ sọba alábòsí kálukú láti sì kìtì ẹ̀ náà àwọn ìkẹ́kẹ́ mẹ́rin àbẹ́kọ́ kan ti kọ́ mọ́ àwùjọ táwọn ìmọ̀ ìjọba ìjọba ìtọ́jú ọmọ rẹ ọlọ́run àgbà sì kì lọ́wọ́ rẹ yóò gbé fẹ́ nìkan òwe fẹ́ nìkan kálukú ló láti sì kìtì ẹ̀ tó wá bá tí ó wà á máa bá ọ̀nà ọ̀dọ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ ọ̀nà ọ̀dọ̀ àwọn àbúrò àwọn fámìlì ẹ̀ ni ó mọ̀ ẹ̀gbà dọ́dọ̀ ẹ̀ tó gbà wọn lọ́lọ́run ṣe lólówó ọlọ́run lè gba ọ̀nà bìkọ́ ọlọ́run tó wọn ọlọ́run lè gbọ́ ọ̀nà ọ̀dọ̀ ọkọ rẹ̀ kì í ṣe pé àìsíkí yẹn wà ọ̀dọ̀ ọkọ rẹ̀ kálukú lọ́wọ́ àìsíkí tiẹ̀ ọkọ wa ní nínú àìsíkí tó ń ní bọ́dẹ̀ kí àwọn rẹ̀ ò ní tó wọ́n fẹ́ kó jẹ́ pé yóò ríra ẹ̀ lọ́jọ́ pé ó gbọ́dọ̀ wà ní àníyàn rẹ̀ kóun ló fẹ́ máa ṣe fúnyàwó bẹ̀tọ́ pé kò bá sínú àníyàn rẹ̀ kóun wọ́n máa ṣe fúnyàwó yóò jẹ́ ìyàwó àjọ ọlọ́run bẹ̀tọ́ bá wà ní àníyàn rẹ̀ kóun fẹ́ máa ṣe fúnyàwó bẹ̀ kò ní agbára tó tó tẹ́gbẹ́ ìyàwó ni wọ́n fi àwọn kankan lẹ̀ sí ìyàwó yẹn ó máa gbẹ̀sán pé ń ṣe dáadáa fún ọkọ rẹ̀ ni níbi wẹ́wẹ́ wọ̀ pé òun fẹ́ ṣe kankan nísìnyí òun lágbára tó ń fẹ́ fi ṣe ìyàwó mi lágbára afẹ́ra sọ ọdún fáwọn ọmọ yẹn lágbára obìnrin lọ́wọ́ á lọ́ọ́ rà á kò ní pé kó kò náà sì kí ọkùnrin rárá so bí ó ti lọ́ọ́ rà yẹn ó ṣe dáadáa nìyẹn nínú kan tó fọ́ lọ́ọ́ máa fún un so yóò máa gbẹ̀sán wájú ọlọ́run bá pẹ̀lú dáadáa tó ṣe so kò ní pé kó náà sì kí ẹ̀tọ́ ni fún yẹn pé tó bá ti fẹ́ yàwó kó nínú àníyàn ó lè má ní lọ́wọ́lọ́wọ́ ẹ̀rí bí ọ̀rọ̀ mọ́kà ni èyí bọ́ọ̀rọ̀ láti yàn pé tí n bá lówó lọ́mọ àlọ́ mọ́kà èdè ọ̀bá dẹ̀ ní lọ́wọ́ tí wọ́n á rí pé ah mo rò pé ìdí ẹni lówó lọ́dẹ̀ kókó máa lọ́ mọ́kà yẹn bọ́ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọkùnrin gbọ́dọ̀ ní láníyàn tó fẹ́ fẹ́ yàwó wípé kí n máa máa fi bọ́ obìnrin ó wá lè níṣẹ́ lọ́wọ́ ó lè jẹ́ pé iṣẹ́ tí ń ṣe èèyàn lè lọ bí iṣẹ́ látara ọdẹ òní lẹ́nu ẹ̀fẹ́ tí wọ́n arajà lọ́wọ́ èèyàn ìmùkọ́ jẹ́ pé aṣọ déèyàn ń tà èèyàn lè fi hundred thousand kó aṣọ jọ tó fẹ́ máa tà tí ó tẹ̀lé ẹ̀fẹ́ tí wọ́n ara tilẹ̀ òbí sunjọ́ náà àbí yẹn kan ṣẹlẹ̀ lọ́jà kí wọ́n láwọn pàjà so ẹjọ́ wa gbé ìgbọ́n láti wá rówó lónìí so eré ọlọ́yẹ ṣe sí ṣe yóò máa so ìyàwó ẹ̀ wá ní tí àwọn bá ní owó lọ́wọ́ tó wá ran ọkọ ẹ̀ lọ́wọ́ yóò ọlọ́run ọkọ tó bá wá náwó fún ìyàwó tó pé ohun tó lọ́ba pa láṣẹ pé tí wọ́n ní ẹ̀ máa ná ibi kò ni ọlọ́ba ní ẹ̀sán tí ó san fún ọlọ́ba di so náà máa ìyàwó. sọ fún wa náà ni pé ẹtí àríwá wàhálà rẹ̀ bá máa ń já tẹ́gbẹ́ kankan ló bá ń fà á òun gangan ló wà nínú situation yẹn akọ́là wà ń bẹ̀ tó bá rí i pé kíní yẹn jẹ́ ìnira fóun láàrin ìṣẹ́jú kan síra wọn ni kíní yẹn ń já kò sí bóun fẹ́ sàrò àtó lè fi kírun tán tí òfin ní já so yóò kírun bẹ́ẹ̀ àdàgbọ́ bá rí i pé nǹkan kan lòun máa ń jẹ yóò jìnnà sí nǹkan yẹn kò ní jẹ mọ́ àìjẹ nǹkan yẹn mọ́ ìbádàn ló tún fi ń ṣe torí pé ó wò pé kóun lè bá rírun òun kí dáadáa ṣùgbọ́n tẹ̀yẹ sọ pé kíní kan yẹn sọ pé kíní kan jẹ́ ìwọ̀ fóun ẹ̀ máa sọ pé tí àwọn fẹ́ sọ̀rọ̀ nínú Islam ẹ̀ wọ́n pé ah èèwọ̀ ní mi gbọ́dọ̀ jẹ́ ọ̀gẹ̀dẹ̀ o èèwọ̀ ní mi gbọ́dọ̀ jẹ́ láwọn èèyàn kì í sọ bẹ́ẹ̀ èèyàn kan sọ pé ọlọ́run bò ní kíkíní yóò bá mi láàmú ni ẹ̀dígẹ́ ní sinmi èèyàn gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ ìgbọ́ ọlọ́run bò sọ́dẹ̀ ìwọ̀ fún yàn èèyàn gbọ́dọ̀ sọ nǹkan ìwọ̀ fún ara yẹn tọ́lọ́run bàbá sọ́dẹ̀ ìwọ̀ fún yàn so èèyàn gbọ́dọ̀ sọ pé ìwọ̀ ní kéèyàn máa jẹ nǹkan kan pẹ̀lú ọ̀dọ̀ pé kíní ò bá wọn ní ara mu òní èèyàn máa sọ so kọ́nà bá kó fún wa ní àgbọ́yé sí so subhanaka Allahumma wa bihamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk